bá ní pé ó gbọ́ ẹjẹ́ àfọlọ́n kọ́ra lọ́rùn ẹ dákun ẹ ti gbìyànjú àmọ́ àfùwé ládé a sì gbọ́dọ̀ dé Ìbàdàn lẹ́nu so ẹ dákun wọ́n ní twenty seven ní wọ́n láti àti débi àwọn àwọn tírélà yẹn àṣẹ kọjá rẹ díẹ̀ bíríìjì tó à ń wo bíríìjì lọ́ọ̀kan bíríìjì tá a kàtà bá ti kọjá ògèrè. à ń wo lọ́ọ̀kan ẹ dákun lọ́dọ̀ àwọn ọ̀yà wa ẹ alọ́wọ́ bóyá a lè rí epo lọ́dọ̀ tí yín fi sabilillah iṣẹ́ rẹ̀ ṣòro ṣe ò bá mi lọ ó mọ bó lọ sẹ́nu ọ̀nà lọ́hùn yẹn kó o tún bá mi gbé padà ti gbọ́ mi. gbogbo ohun tí ń bẹ ń bí ilẹ̀ ni re mo fẹ́ kí ọlọ́run bá mi triple kó bá mi multiply oore yín in many fold so ẹ dákun ìdíákù yọ yọ jazakallahu khaira ẹ bùú bùú dáadáa bùú bí ó ti ní kìmí ẹ dákun gbogbo àwa ta wà ń ta hmm? ọlọ́run sọ wá ní ẹ̀sán rèé ẹlòmíì á ní èwo ni fíṣẹ̀ wàláì ní tá a mọ̀ síláàmù lé lérí nù àmọ́ lérí fíṣẹ̀ bí ìlànà ni. bọ́lọ̀mbá nìkẹ́nìkan àbẹ́ni méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún kákàrà pín láàrin ra wa five five kéńjì tó bá kù á yọ ọ́ kó ń nísìnyí á sì pè fúnra wa insha allah wa in lam yasha lam wá ń bí àwọn ọmọ iṣẹ́ àwọn ọmọ tán fún lọ́mú lọ́fẹ́ lè gbó lọ́wọ́ wọn wá ní owó ń bẹ lọ́wọ́ wọn ẹ̀ẹ́ <laughs> <laughs> ẹ dákun bóyá a lè ní promise ẹ dákun ẹ tọrọ ọlọ́run I need a promise táàbà mówó dání jazakumullahu khaira ṣe rí oore à ń ginra ṣe ọlọ́run ò ní ní wa lára ọ̀nà onímọ̀ wa ẹni ọ̀nà ti là fún nu wa ọlọ́run ní dínà mọ́ ẹni tó ń wọ́nà ọlọ́run lànà rí fún un pẹ̀lú ògùn ọlọ́run jazakumullahu khaira eléyìí tá a ná yìí ìdùnnú la bá lẹ́yìn rẹ̀ àti gbogbo ń tá a bá ná sójú ọlọ́run náà ọlọ́run dùn wá nú. Nàám fi sabilillah. Abu Khadija. fi sabilillah. في سبيل الله في سبيل الله so inshallah bá a bá rí nínú ẹrú ọlọ́run ọba tí yóò ránṣẹ́ sí wa à ń retí kọ́lọ̀n kó bá a san gbogbo yín ní ẹ̀san rẹ̀ ẹ̀san tí kò ní tí tí kò ní tẹ́ ẹ táyé àtàkìámọ̀ kọ́lọ̀n mẹ́sà bá a san ẹnì kọ̀ọ̀kan kọ́lọ̀n kó jọ kó fi ọ̀pọ̀ rọ́pò àáfẹ́ gbogbo wa ká fara balẹ̀ ká wọlé àwa tá a wà ń ta afẹ́ ká wọlé. so inshallah ẹ̀san rí ọlọ́run kó dákun kó san ẹnì kọ̀ọ̀kan wa jazakumullahu khaira kọ́lọ́n kó fi àgbọ́yé ẹ̀sìn kó fi ta wá lọ́rẹ surprise ni táwọn èèyàn kan jí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ọmọ ànábì ádámọ̀ tó bá ti jí. oní náà ni yóò máa ná ẹ̀mí ara ẹ̀ ó ló ń bẹ nínú wọn tí ó máa ná ẹ̀mí ẹ̀ sí ojú ọ̀nà ọ̀tọ̀lọ́wọ̀n ọba ó sì ń bẹ nínú ọmọ ànábì adama tí ẹ pé yóò máa ná ẹ̀mí ẹ̀ sójú ọ̀nà ni ó lẹ́ni tó bá bá ara tó ná ẹ̀mí ẹ̀ sójú ọ̀nà ọlọ́run kó ní kó máa dúpẹ́ fọlọ́run sọ adúpẹ́ lórí pé à ń wa sójú ọ̀nà ọlọ́run ọba kọ́lọ́run ọba kó dákun kó san wá lẹ́sàn-án rẹ̀ kó jẹ́ ká gbọ́rọ̀ ọlọ́run ọba ká gbọ́ yé tá a bá gbọ́ yé kó ká lè mú un lò tá a bá mú un lò tán kó dákun kó san wá lẹ́sàn-án àṣetán tó máa ń baṣẹ́ rí jẹ́ ọlọ́run má ó bàjẹ́ mọ́ wa ọ̀làlá ilà ìlọ̀lọ́ ọ̀làlá hawla kúwọ́tà ilà bíláhìlà àdúgbò làwọn àjíṣà kúmọ́lá khairan wassalamu alaikum warahmatulahi wabarakatu. ẹ̀jẹ̀ mi ń gbèsè ẹ̀ dáhùn. ẹ yẹ kẹ́ kí mi pé kí n má bínú. àlà ń lọ Ìbàdàn adé kẹ́nẹ́ ẹ ẹ kẹ́ kí mi pé àwọn àmà bínú o. àá padà débẹ̀ ọlọ́run sọ ẹ̀sán rẹ̀. yẹ kó mi ẹ̀yin finance department إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، العياذ بلا من ذلك الدكف والله داج داج وقت يلا وباني يوشل الدكف أوائن الله الله أدواف رجيه àwa aṣọ lọ́dọ̀ ọlọ́run bá kó omi aburú ẹ̀mí wa àwa ní ọ̀nà ọba lẹ́dà kó omi aburú ọwọ́ wa dájúdájú ẹni tí ọba lẹ́dà bá fi mọ̀nà kò sẹ́ni tí ó lè ṣí lọ́nà tó bá sì ti fílẹ̀ kí ó sọnù kò sẹ́ni tó lè dá padà àyàfi ohun ọba lẹ́dà náà Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ń jẹ́rìí wípé kò sí ọlọ́run náà tó yẹ ká sin àfi Allah àti wípé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ sí gẹ̀. ọlọ́run ọba ó ń pè wá nínú àwọn àyà rẹ̀ oníyá ayyuhalladhina amanu ittaqullaha haqqa ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀páyà rẹ̀ bí ó ti tọ́ àti bó ṣe yẹ ẹ̀pára rẹ̀ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣèwádìí ṣe máa ń tú ọ̀rọ̀ yìí wọ́n ní òun ní pé kéèyàn tẹ̀láṣẹ ọlọ́run bá kéèyàn má yàtọ̀ àti rẹ̀ kéèyàn wọ́n ti ọlọ́run bá kéèyàn má sì ní tí ó ṣe ìfọ́nufọ́ra nípa ọba adẹ́dà pé ìtumọ̀ pé kéèyàn bó ti tọ́ àti bó ṣe yẹ Ah, lára ìtumọ̀ rẹ̀ ọ̀nà ìlẹ́lẹ́yìn wa kí ni ó gbẹ̀rù rẹ̀ débi pé àṣẹ ah, tó bá pa èèyàn ó tẹ̀lé èèyàn ò ní yapa àṣẹ rẹ̀ èèyàn ó sì máa rántí rẹ̀ gbogbo ìgbà èèyàn ò ní sínú ẹni tí àṣà ìbìkítà nípa ọba adẹ́dà ah, bó ti ẹ̀jẹ̀ pé ayé ní àwọn àfihàn ní tí wọ́n ń ṣe lára ìwé ní àyà tó pé kápáyà ọlọ́run wa bó ti tó àdúgbò ṣe yẹn wípé a ti pa ìdájọ́ rẹ̀ pẹ̀lú àyà tí ó wá wípé fattaqullaha mastata'tum wípé ẹ páyà ọlọ́run bàbí pa yín bá sí mọ́ ṣùgbọ́n àwọn afáàṣì lálàyé wọ́n ní ìpáyà ọlọ́run bá nígbà bí ìgbà tí ọpá èèyàn bá ṣe mọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ìtẹ́yìn ọ̀gbá ní kápálẹ́ lórí tí sẹ́rí àtàwọn ọ̀pọ̀ yìí ní kápálẹ́ lórí sẹ́rí ọ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ so fún àpẹẹrẹ ẹni tó ń ṣàárẹ̀ kò lè nàró láti kírun so ìwọ ni bẹ́ẹ̀ sẹ́rẹ́ àgbà aláàyè tó kó sékìní kó dòkó àbí bẹ́ẹ̀ kọ́ tó bá yẹ pé ìdùbúlẹ̀ náà lọ́rọ̀ ọlọ́run kò ṣe ní orí ìdùbúlẹ̀ so kò tí ì tí ìtumọ̀ tàkọ́kọ́ dànù tó ń sọ wípé kápáyà ọlọ́run lábóṣe tọ́ àti bí ó ṣe yẹ a rí i pé ní ààyè yẹn ní tó tọ́ káfípáyà rẹ̀ náà ni náà la ṣe ọlọ́run lọ́sọ̀nù àyà tó tẹ̀lé pé yá ayọ̀ lọ́dínà àmọ́nà tọ́kọ̀lọ́ yá ayọ̀ náàsọ̀ ọlọ́run bá pẹ̀ ogbó èèyàn ó ní ẹgbẹ̀rún alladhi khalaqakum min nafsin wahida ọba tó ṣe pé òun lòun dání látara ẹ̀ nìkan ṣo wa khalaqa minha zawjaha tó ṣe pé látara ẹ̀ nìkan yìí òun dá ìyàwó rẹ̀ bàbá ńlá wa Adam ìyá wa Hawa látara àwọn méjèèjì òun fún ọkùnrin káwọn níká lórílẹ̀ ó ní ẹ̀pá ọlọ́run ọba ètò ṣọ́kù ńlẹ̀ máa fi gbà nǹkan lọ́wọ́ ara yín àti okùn ìdí ẹ̀ máa ẹ̀kọ́ tọwọ́ yín já ẹnì lọ́mọ wípé òun ọba lẹ́la ń òun yóò wá ṣọ́ wa lórí gbogbo ohun tí à ń ṣe. so eléyìí náà ó wà ní ohun tí kí wa ń lọ rẹ̀. ó wà ní tí anábì náà pa wà níyànjú rẹ̀ wípé ká fún ọlọ́run ọba bí ìgbà wípé à bó jẹ́ wípé ọlọ́run ká mọ̀ wípé ọlọ́run ọba ń ṣe kí ni so tẹ́sìn tó bá ti dé lẹ́bùn wípé à ń lọ́run bí ìgbà wípé ọlọ́run ń wò wá náà ó rí a ti à ń ṣe ní ṣíṣe tó ṣe wípé àfúra mọ̀ wípé ọba adẹ́gbàgbò wa bá ṣe ń ṣe yìí so àti lè ṣe bó ṣe tó àti bó ṣe yẹ yóò fẹ́ nira díẹ̀ so ọlọ́run bá ń sọ pé wípé inna Allaha kana alaykum raqiba gẹ́gẹ́ bó ṣe bó ṣe ń kìlọ̀ fún wa wípé pápá ẹ̀hún yìí ó ní fi kún ìyẹn wípé òun ọba adẹ́dà ń kọ́ alaykum raqiba. òun ń ṣọ́ gbogbo ń tẹ̀ ń ṣe so kí wa ká jẹ́ kó dé lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó máa sin náà nígbà wípé ọba adẹ́dà wà wájú wa báyìí tí ó ń wò wá lẹ́yìn ọlọ́run bá ó tún sọnù àyà mi ò pé yàrá lẹ́dínà amẹ́rin tọkùnlọ́ so ẹ̀yin tẹ́ gbọ́lọ́run bá gbọ́ ẹ̀páyà rẹ̀ so ẹ̀rẹ̀ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tí máa sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tí kò sí kọ́nu kọ́ ọ̀bẹ̀ ni ọ̀rọ̀ tó dá lórí òdodo òun ni kẹ́ máa sọ jáde lẹ́nu yuslih lakum a'malakum tẹ́ bá rí eléyìí ọlọ́run bá ní òun ó ṣe àtúnṣe alámọ̀rí yín ẹnikẹ́ni tó bá wá tẹ̀láṣẹ ọlọ́run tó tẹ̀láṣẹ ànábì irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti jẹ èrè tí ó lágbára èyí tó wá dájú ní ọ̀rọ̀ òun náà ni alukur'an èyí tó dájú ní ìmọ̀nà òun náà ni ìmọ̀nà muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú mẹ́ òun ni gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ńkọ́ a máa jẹ́ ọ̀nà àná so nínú tí a lè fi tara gbọ́ yé òun ni wípé gbogbo tó bá ti jẹ́ wípé àwọn ẹni eré àkọ́kọ́ wọ́n ní kápá láti ṣe àmọ́ wọ́n fílẹ̀ òun ò ṣe níbi ìbáàdà so àwa náà ò gbọ́dọ̀ àgbọ́dọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyẹn tába tí ń ṣe yóò máa já sí wípé à ń wọra wa nígbà wípé a ní ìmọ̀ kan tó ju tiwọn lọ àbí a ní òye kan tó ju ti wọn lọ so bá ti ń ju pé ìbáàdà wa gbogbo ìbáàdà pátápátá ń ta àmọ̀ wípé ànábì ló fi kọ́ wa sallallahu alaihi wasallam tí a bá bẹ́ ṣe ìbáàdà yìí lójú pọ̀nà kan tó ṣe wípé àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tí wọn ò ṣe bẹ́ẹ̀ so ó ti ń túmọ̀ sí pé àwọn náà ti ń ṣe kí àti ń mú nǹkan kan wọnú ẹ̀sìn tí ò sí ń bẹ̀ eléyìí ni àdádálẹ̀ so eléyìí ló jẹ́ ká gbọ́ àwọn nǹkan díẹ̀díẹ̀ kan yé tí àwọn yẹn máa ń sọ tó wá ń dà gẹ́gẹ́ bí ìrújú irú gbogbo tí a fi ń bá wá sọ̀rọ̀ yìí tàbá ní àdádálẹ̀ ní kínní àdádálẹ̀ ní kínní ẹlòmíì lè wò ó pé sanabi lo microphone láyé tiẹ̀ ni so ó ń túmọ̀ sí wípé ẹnìyẹn ń kọ́ kò gbọ́ àpọ̀yé ìta ń pè ní àdádálẹ̀ so àdádálẹ̀ tá ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn ni so ẹni yóò sọ pé ẹ̀sẹ̀ fi microphone ó pè ń ẹ̀sẹ̀ fi ṣe wáàsí ẹ̀sẹ̀ fi ṣe khutba sanabi ṣerú ẹ̀ ni so èsì tá a fún ọ ni ẹni wípé kò sí ní ìkápá àwọn nígbà náà lọ́hùn pé kí wọ́n lè produce microphone tó bá yẹ kó wà ní ìkápá wọn tí wọ́n wá gbélẹ̀ tí wọn ò lò ó so a sọ pé àwa ti ń ṣe àdádálẹ̀ ṣùgbọ́n kò sí ní ìkápá wọn wọn ò lè produce ẹ̀ so látara bẹ́ẹ̀ èèyàn ò lè sọ pé àdádálẹ̀ ni irú nǹkan báyìí bí ká lo mọ́tò bí ká gun plane nǹkan kan so gbogbo àwọn eléyìí kọ́ ni à ń sọ tòun ti pé ọba alikẹ́wọ́lá ó ti ṣàlàyé fún àánú àyà kan ní alukur'an wípé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a pé òun ọba dẹ́dà òun lòun dá gbogbo tí ń bẹ lórílẹ̀ wọ́n nílò tìyín so ọlọ́run bá ti sọ ilé ìfún àtẹ́lẹ̀ pé gbogbo tó ń bẹ lórílẹ̀ pátá òun lòun dá fún lílò yín so ẹni dání náà lára ní tọ́lọ́run bá dá fún lílò wa ni pléènì tá ń wọ̀ ẹ náà lára tó bá fún lílò wa ni ọkọ̀ tá ń pè lára tó bá fún lílò wa ni tó ṣe wípé kò sí láyé àwọn ànábì sallallahu alaihi nítorí pé kò wá sí níwọ̀n ọ̀sẹ̀ lò ó so n tá fi mú èsì wá fún irú àwọn ìrojú báyìí tí àwọn máa ń gbé wá òun náà lélẹ́yìn èyí tó gbajù òun náà ló nínú ètò ọmọ ọ̀rọ̀ níta ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tó wá burú mẹ́ òun ni gbogbo àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ nǹkan ọ̀nà àánú ni gbogbo ọ̀nà àánú ajá sí inú iná abẹ́lẹ́ wọn bá kó ṣọ́ra kó mi eléyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé fún wa pé àwọn bàbá wa ń lọ wà ní àyè ṣùgbọ́n a ti wà lọ́dọ̀ wọn láti àsìkò tí ó pẹ́ díẹ̀ so wọ́n dẹ̀ ṣe lálàyé fún wa wípé àwọn lo oògùn kan ni so ó jẹ́ kí ó rẹra àwọn máa bá wa gẹ́gẹ́ bí ti wọ́n sọ ṣùgbọ́n nígbà tó ṣe wípé àti wà ń dínà ká jókòó ká má rí nǹkan kan gbọ́ so yóò ṣe ni ní ọkàn bákan so láṣẹ wá ní pẹ̀tọ̀ kí èmi ó jókòó síwájú yín bó ti jẹ́ pé kìí ṣe nǹkan tí eh, mo prefer fún tẹ́lẹ̀ so ah, abẹ́lẹ́ ọba kó tọ́ ahọ́n mi sọ́nà so kó má jẹ́ kí kí n sì sọ so kó sì jẹ́ káwọn náà ó ká gbàgbọ́ lórí ntí a bá fi bára wa sọ̀rọ̀ ah, nínú tí mo wò pé kí a fi bára wa sọ̀rọ̀ ó ní tírà kékeré kan tí ó wà lọ́wọ́ mi tó ṣe pé kan náà àwọn àáfàá náà ni wọ́n kọ́ so ètò wà nítorí náà òun ni àwọn ọ̀rọ̀ ìgbaníyànjú tí Luqman Al-Hakim tó ṣe fún ọmọ rẹ̀ lọ́jọ́ kìíní àná so òun ni tíra tí ó wà lọ́wọ́ mi ìṣesí àwọn àfa òun ni wípé. Uh, bọ́lọ̀ ń ṣe fi ìmọ̀ tó fi kẹ́ wọn tó tọ́lọ̀ ń fi ìmọ̀ tó fi pọ́n wọn lé nínú tí wọ́n máa ń ṣe òun ni wípé kí wọ́n tó báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n máa ń ṣe ìgbìyànjú láti yẹ ní tí wọ́n fi báwọn èèyàn sọ̀rọ̀ láti yẹ̀ wò dáadáa wọ́n tó déwájú àwọn èèyàn. débi wípé arígbọ́ nínú àwọn tí wọ́n ti jòkó níwájú àwọn àfáà wa specifically sheikh ibn baz so wọ́n ní sheikh ibn baz rahimahullah ó ní àwọn àsìkò tó ṣe pé àwọn adé ọ̀dọ̀ fún halkọ̀wẹ́ táwọn bá débẹ̀ àwọn ó jókòó sheikh máa jáde wọ́n wàá sọ fáwọn wípé alcohol ní lè ṣẹlẹ̀ lẹ́yìn àwọn wàá bèrè pé kí ló dé wọ́n ṣàlàyé fún wípé àwọn ọ̀yẹ́ tíra wọ́n láwọn ọ̀yẹ́ so látara bẹ́ àwọn ò lè bá sọ̀rọ̀ lẹ́nu kí ni yóò máa ṣe kàyéfì fún àwọn akẹ́kọ̀ọ́ ìsìn pé ha ṣé gbòǹgbà yìí pé àwọn ọ̀yẹ́ kò sí so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn so yóò máa ṣe wá ní pé ṣé pé lè ni. so wọ́n máa ń sọ wípé nínú àmọ́nà ìmọ̀ òun ni wípé ìta fẹ́ sọ fáwọn èèyàn kí èèyàn ti yẹ̀wò dáadáa kó tó déwájú wọn so tó bá jẹ́ pé bọ́wọ́ àwọn àfáà sí rírì a jẹ́ wípé àwa tí àti ẹ̀mọ́ kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣe é pé a dìnnà gan-an sí àwọn ọmọ kí wọ́n àwọn afáàgbà so a jẹ́ pé kò yẹ ká tiẹ̀ da ẹnu ní ọ̀rọ̀ kan láì sí ìyẹ̀wò so tó ń túmọ̀ sí pé ìjọba tí wọ́n jókòó yìí kọ́lọ̀ wá yẹ kó jẹ́ sábàbí ìbánilẹ́jọ́ fún mi lọ́jọ́ gbòǹjà kìámà ni so bó tẹ̀ jẹ́ pé àwọn atajọ̀ kó fún ìwà yìí náà àbá ríyàn wájú wa láì àmà àwọn òpin àà ṣé gbogbo àwọn èèyàn náà wà níbi yìí kí ló wà ẹ́ nígbà tí ṣèkọ̀ wá wá ń kọ́ ṣe báwọn òyìn náà sáàárín wọn so kálọ̀ mọ̀ wípé kí nìyẹn kì í ṣe tí ọ̀rọ̀ bá ṣe rò kọ́lọ̀ kó jọ kó tọ́ àsọ́nà. gẹ́gẹ́ bá ṣe sọ tíra yìí lórí àwọn ọ̀rọ̀ gbaníyànjú tí Lukman tó ṣe fún ọmọ rẹ̀ ní lọ́jọ́ kìnìún àná. قوماني إليه أساس وقي فقد ذكر الله تبارك وتعالى لقمان الحكيم عليه السلام في كتابه وذكر لنا جانبا مهما وعظيما من وصاياه وهي وصايا نافعة حكاها الله حكاها الله سبحانه وتعالى لنا ليمتثلها الناس ويعمل بها ويقتدي بها so àbáyé ṣe lára ìwé pé ọba alẹ́kẹ́ọ́lá ó dákọ̀ Luqman nínú al-Qur'an alayhi salam ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá dákọ̀ rẹ̀ ó wá sọ̀rọ̀ ń pa rẹ̀ lórí agbọ́nrin kan tó ní ó mú àwọn ọ̀rọ̀ tí ó fi ṣe ìgbaníyànjú fún ọmọ rẹ̀ ó mú wá àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ tí ó ní àlà ọ̀rọ̀ tí yóò ṣe àǹfààní púpọ̀ ni ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó mú àwọn ọ̀rọ̀ yìí wá fún gbogbo kó wa wá pátápátá kó bẹ́ẹ̀ á lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ so ó mú àwọn ọ̀rọ̀ yìí wá fún gbogbo wa pé á lè kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ìtàn tó wà nù alukur'an so àwọn ìtàn yìí wá kìí ṣe pé bóyá kákọ̀ ká so ká gbádùn rẹ̀ ó tán síbẹ̀ rárá ọlọ́wọ́ bá lè kẹ́lá mú àwọn ìtàn yìí wá kó bá lè jẹ́ ẹ̀kọ́ fún àwa al'umma anábìyà muhammad sallallahu alaihi wa sallam tí ó ṣe wípé a máa dé bá àwọn ìtàn wọ̀nyí nínú àwọn kan tó máa ń yára dúró ní ọpọlọ àwọn èèyàn òun náà ní ìtàn so tábà gbọ́ ìtàn àwọn ó máa ń rọ̀ wá lọ́rùn láti rántí rẹ̀ tábà kúrò ní ààyè yẹn bá wọn ní nǹkan báyìí ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan báyìí ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan báyìí ṣẹlẹ̀ so ó máa ń rọ̀ wá lọ́rùn láti rántí lọ́mọ jẹ́ pé nígbà tó yẹ pé ọlọ́run bá lè kẹ́lá òun ló dára ó sì mọ̀ wá dáadáa kò fi í lẹ̀ o fi ó fi sínú alukur'an so ó sọ ìtàn tó pọ̀ fún wa níbẹ̀ so àwọn ẹ̀kọ́ wọ̀nyí láti lè fi jẹ́ ìtọ́nisọ́nà ẹ̀kọ́ tá a lè kọ́ mbẹ̀ tá a dẹ̀rẹ̀ nínú nínú àwọn ìtàn wọ̀nyí. àkọ́kọ́ tí a pè ara sí àkíyèsí lórí rẹ̀ pẹ̀lú ìtàn Luqman al-Hakim òun ni pé lọ́jọ́ kìíní àná tí Luqman tó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ òun ò lérò wípé نعم الحمد لله so wọ́n ní àwọn bàbá wa ti ń bọ̀ wá lọ́rọ̀ ìṣàlá aláwọ̀ ọjẹ́ kan tí bá wà ní àyàtà láfíà náà gẹ́gẹ́ bí tí à ń sọ Luqman al nígbà tí ó fi ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ kìíní àná òun ò lérò wípé ọ̀rọ̀ yìí yóò padà wá di ìtàn tí àwọn èèyàn máa dé bá kódà kò lérò pé yóò padà wá nu tíra tí ó jẹ́ tíra gbẹ̀yìn fún gbogbo àlùmọ́ òun ò lérò bẹ́ẹ̀ òun kò ṣe láti fi tẹ̀lé ìlànà ọ̀tọ̀lọ́wọ̀n ọba ni ó ṣe láti fi pé wọ òbí lórí ọmọ láì lérò pé kínní yóò padà wá di ti àmàkà táàmàtúkà yóò padà di táàmàkà tó pé àmàkà lèwùkà àmàkà àmàkà ṣèjọsìn. òun ò lérò bẹ́ẹ̀ lóbi jẹ́ pé kákẹ́kọ̀ọ́ látara báyìí àwa lè máa fojú kéré àwọn nǹkan tá à ń ṣe kó dẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run bàbàrà ni a lè fojú kéré ọba nínú nta nse ń ṣe lẹ́sìn tí a fẹ́ fi ọba ó lè má ju àwa lójú lórí mo fún ní 500 na naira náà ni olóhùn nídìí owó so owó kékeré tá a ra fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ó lè jẹ́ nǹkan tó tóbi wàláhì ó lè jẹ́ nǹkan tó tóbi jẹ́ pé amaka Baba ń kà á tún so gbà tó wọn bẹ́ẹ̀ ń ṣe lánàá yóò gbà tó wọn ń ṣe àwọn ìṣesí lánàá yóò so ẹ̀kọ́ ló jẹ́ fáwa náà ká bàbàrà ń tà ń ṣe lẹ́sìn ká bàbàrà ń tà ń ṣe ní ìbáàdà so gbogbo ẹ̀ pátápátá kò sí ọlọ́run ọbẹ̀ ò ní kò ní sàbò sí fẹ́ni kankan ọlọ́run ọbẹ̀ ò ní sàbò sí fẹ́ni kankan gbogbo dáadáa tá a bá ṣe pẹ̀lú ìrànlọ́ ọlọ́run ọba tá ni ọba ti dá lórí ẹ̀ á bá wọn àjọ ọlọ́run kódà lè bá ní bí tó ṣe pé yóò yà wá gan lẹ́nu pé ha ní bá ti ṣe jù báyìí lọ eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tí màá fẹ́ kó àṣà kíyèsí lórí ọ̀rọ̀ Luqman al-Hakim ẹlẹ́ẹ̀kejì ni wípé kó tó di wípé èèyàn lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà wà lápá nínú tí ó jẹ́ ẹ̀tọ́ òun ni wípé àwa tá a fẹ́ sọ̀rọ̀ yìí gan-an ní fẹ́ sọ ká kọ́kọ́ mú lọ́nà ká kọ́kọ́ mú lọ́nà in tó máa ń jẹ́ kí ọ̀rọ̀ kó ní kó lápa òun ni wípé ọ̀rọ̀ tá a fẹ́ bá àwọn èèyàn sọ ká má sínú ẹni tó ti kùnà láti lo àṣẹ ọlọ́run bá fẹ́ pe àwọn èèyàn sí nítorí pé nínú tí àwọn sálàfù máa ń sọ ni wípé ọ̀rọ̀ tó bá jáde lórí ẹ̀mí orí ẹ̀mí náà ni ó balẹ̀ sí ṣùgbọ́n tó bá ṣe kó rí ahọ́n báyìí ńlọ̀rọ̀ tí jáde ọ̀rọ̀ yẹn ò dórí ẹ̀mí ọ̀rọ̀ yẹn ò ní kọjá etí. ẹ jẹ́ ká wò ó ìgbaníyànjú tí Lukman pa ọmọ rẹ̀ níyànjú lánàá ó lapa lórí ọmọ ó tún fi ń lórí tiwa láì ọ̀rọ̀ tó ti pẹ́ so lóbi jẹ́ pé tá a bá fẹ́ ṣe wáàsí àti máa ń gbọ́ wáàsí ti pẹ́ ntí ò kì í jẹ́ kí wáàsí ó lapa òun náà ni wípé ọ̀pọ̀rọ̀ ẹni tí ń sọ ọ̀rọ̀ orí ahọ́n ni kódà nínú àwọn ìntówá nínú ìtàn ìkan àwọn imam imma alimamu malik àwọn ahmed mi ìrántí ilé tó ṣe náà méjèèjì òun ni wípé nínú àwọn ọmọ wọ́n pè wọ́n sákèésí kan wípé àwọn rí wípé àwọn èèyàn iṣẹ́ olóore tí a máa ń ṣe látara ẹrú àwọn rí pàwọn èèyàn ti gbẹjù lẹ̀ wọn ò ṣe mọ́ bíi ti tẹ́lẹ̀ kí ni ṣe olóore náà ká bọ́ okùn lọ́rùn ẹrú ká tú sílẹ̀ ká sọ ọ́dọ̀ mọ́ àwọn rí pàwọn èèyàn ò ṣe kíní mọ́ pé ìmọ̀ọ́mù ẹ dákun ẹ bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀sẹ̀ kíní kọjá ọjọ́ ọdún náà yẹ kí wọ́n ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ìmáàmù ọ̀sọ́ ọ̀sẹ̀ keje kọjá ìmáàmù ọ̀sọ́ nígbà tó wá di ọ̀sẹ̀ kẹta ìmáàmù wa sọ lórí nígbà pé nínú ihun tó yẹ ká máa ṣe tá a ti ń jù lẹ̀ òun náà ni pé ká máa gbọ́ lọ́rùn ẹrú ká tú wọn sílẹ̀ ká sọ wọn di ọmọ wọ́n wá nígbà tí ìmáàmù sọ̀rọ̀ yìí tán àwọn èèyàn wá wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́kùnrin ọrùn àwọn ẹrú ọmọ kéwòye wa padà lọ bá àfa rẹ̀ wípé ẹ wo bí ọ̀rọ̀ yìí ṣe wá rí mo ti sọ̀rọ̀ yìí ó ti ń tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ẹ̀yin náà wò nígbà tí ẹ wá sọ fáwọn yẹn ẹni mo ń ṣe tara ṣe iṣẹ́ olóore ìmọ̀mù wa sọ fún wọn bẹ́ẹ̀ ni ìgbà tó fi wá bá mi èmi fúnra mi ò lẹ́rú tí mo fẹ́ tú sílẹ̀ mo sì wá ra ẹrú mo sì wá tú sílẹ̀ sunday yẹn mo wá sọ fáwọn èèyàn so eléyìí láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wípé a kì í kàn án báwọn èèyàn sọ̀rọ̀ lásán nítorí pé tó bá bẹ̀rẹ̀ òkèdè alkiyama nínú àwọn ẹni tí ó jẹ ìyà níwájú ọlọ́run wa lẹ́ni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run wa tó ṣe wípé ìdàkejì ẹ̀ lòun ṣe ní kọ̀rọ̀ ìdàkejì ẹ̀ ló ń ṣe ní kọ̀rọ̀ àmọ́ òun ń pèpè sí dáadáa so ọlọ́run bá fi ń kìlọ̀ fún wa pé àtàmọ́rún náà sàbẹ̀lbẹ̀r wàtàǹsáwọn àǹfọ̀sàkù wà á tún tàtúlùmọ̀ kìtàb afẹ́lẹ̀ tààkìlùm ṣé ẹ̀yin pé àwọn èèyàn sí ojú ọ̀nà dáadáa tó wájú pé ẹ̀yin fúnra yín ẹgbàgbé orí ara yín ẹ̀dẹ̀ ń ka tíra ẹ̀ sì láàkà yìí so a gbọ́dọ̀ ṣọ́ra ààyè méjì ni ẹni tó ń ṣe wáàsí ẹlẹ́ẹ̀kejì bàbá sọmọ bàbá tó fẹ́ kí ọmọ òun ó jẹ́ ọmọ rẹ bàbá tó fẹ́ kí ọmọ òun ó jẹ́ ọmọ gidi òun gan fúnra rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ẹni rẹ náà. gbogbo àná láti ibi wọn kalẹ̀ bàbá tó fẹ́ jẹ́ ọmọ dáa tó fẹ́ jẹ́kọ́ ọmọ rẹ̀ ó jẹ́ ọmọ dáadáa òun fúnra rẹ̀ gbọ́dọ̀ kọ́ jẹ́ ní eré ní ní fi jẹ́ pé tó bá wá ń pe ọmọ rẹ̀ sí nǹkan dáadáa yóò lè lapa lórí ọmọ yìí so eléyìí ó jẹ́ ẹ̀kọ́ kejì tá a fẹ́ ká kọ́ látara Luqman al Naam. wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé alukurani sọ̀rọ̀ lukman alhakim náà ló ti jẹ́ pé àwọn hadithi wa nínú látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ wa látọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ nípa lukman alhakim. wọ́n dárúkọ rẹ̀ rí bó tẹ̀ jẹ́ pé àwọn afá àwọn yapa gidi lórí kí lórúkọ tí lukman ń jẹ́ gan-an so àwọn orúkọ náà ó pọ̀ tí wọ́n sọ síbí báyìí ṣùgbọ́n èyí tó gbajúgbajà lọ́dọ̀ àwọn àfáà lápapọ̀ ni pé Lukman wàlíyí ọlọ́run ọba ni ọ̀jọ̀gbọ́n ni ẹni rẹ ni wọ́n lẹ́nu ẹkùn nàbíyà wọ́n ní Lukman nǹkan kìí ṣe ànábì ẹni bí jẹ́ pé ẹ̀ẹ́ni gbọ́ kí àwọn afá kí wọ́n pè ní òjíṣẹ́ so wọ́n ní torí pé àwọn ẹ̀rí tó wá kò tọ́ka tí ó pé ànábì ọlọ́run ọba ni so ẹni rí ní Lukman ẹ̀mọ́ ẹ̀ ló jẹ́ nínú àwọn ntí àwọn afá onítẹ̀fsir tí wọ́n wá sọ lọ́rọ̀ níwọ̀nba nípa ìsẹ̀mí Lukman fúnra rẹ̀ ó wà ní wọn tó sọ wípé dúdú ni pé láti Sudan náà ló ti wá so but èyí tó gbajúgbajà náà ni ó pé ká sọ pé wàlíyọ ọlọ́run ọba ẹni rí ni so kò lè kí ṣe ànábì nígbà àwọn tí wọ́n tún sọ ń pa ẹ̀ ni pé ó ṣiṣẹ́ ní abẹ́ ọ̀gá kan ní àsìkò kan tí ọ̀gá yìí wá sọ fún wípé eléyìí wà ní tafsir Qurtubi ó sì wà ní tafsir Ibn wípé kí ó pa ẹran kan fóun kó wá mú in tó dáa jù lára ẹran yìí kó mú wá. ọwọ́ nígbà tí wá dé wọn ló mú ahọ́n wá ó mú ọkàn wá. olóyìn tún pa ní ìgbà míì wípé kó tún dú ẹran kan pé èyí tó burú jù níbi ẹran yìí pé kó yọ ọ́ dànù kò ní kó mu wá ó ní kó yọ dànù wọ́n nígbà tí ó tún pa ẹran yìí bákan náà ahọ́n àti ọkàn tó mú wá lákọ̀ọ́kọ́ tó sọ pé òun ló dáa jù ń bẹ̀ òun náà ló tún yọ dànù ló sọ pé òun ló burú jù ń bẹ̀ so ọ́n abilérè wípé kí ló dé tó ṣe so ìgbàtà wá ní kó tún ju èyí tó burú jù mẹ́ òun náà lè tún jù nù ó wá dáhùn pé laysa shay'un atyabu minhuma idha taba wala akhbasu minhuma idha khabasa ó wá dáhùn pé tí a bá rí ahọ́n dáadáa tá a rí ọkàn dáadáa kò sí tó dáa tó àmọ́ sá tí a bá rí ahọ́n wa rè tí a rí ọkàn wa rè kò sí tó máa burú tó sùtábárí ahọ́n wa rè tá a rè ìyẹn ní pé tá a jẹ́ kí ahọ́n wa kó tẹ̀ láṣẹ tọba adẹ́dà kó tẹ̀ láṣẹ tí arẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa tá a jẹ́ kí ọkàn wa bákan náà kó tẹ̀ láṣẹ ọlọ́run kó tẹ̀ láṣẹ ọba adẹ́dà pé èyí tó ń dáa jù nù ara wa òun náà ni àwọn kan méjì pàápàá jùlọ anábì sọ fún wa sallallahu alayhi wa sallam wípé bá ṣe ẹran kan bẹ lára tí bá ṣe ẹran yìí tó bá ti lálàáfíà tí bá ṣe ẹran yìí bá sì ti bàjẹ́ tó ti kó ẹ̀gbin gbogbo ara náà ló ti bàjẹ́ ó wá ní ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ o bá ṣe ẹran tá à ń sọ yìí òun náà ní ọkàn ló fi jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n máa ń pe gbólóhùn wípé ọkàn nígbàgbọ́ wà abáwọn tí wọ́n ń ṣèbàjẹ́ ni ṣùgbọ́n tí wọ́n wá sọ fún wa ní wípé ọkàn nígbàgbọ́ wà ọkùnrin gbàgbọ́ wà bóyá wọ́n fọ ọkàn obìnrin olóbìnrin ni lọ́nà tí ó tọ́ àwa pé wọn sákèsì rẹ̀ àti ló wà ń bẹ̀ ṣe ẹni ni ọkùnrin ni ọkùnrin yìí ọkùnrin tí ọkùnrin bá ti mọ́ so èsì tá a fún ọ ni wípé ọkàn tó mọ́ òun ló máa ń gbé iṣẹ́ olóore jáde Àlè lè àyà oníkálukú wa ìntàbá ṣe níṣẹ́ láti so èèyàn kan ò lè fi kinní kan kó wa lẹ́gbẹ̀jẹ kó ní ọkàn ní ọkàn ní kó lè jẹ́ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó burú ni ó ń túmọ̀ sí wípé gẹ́gẹ́ bá nàbí jẹ sọ tọkàn yín bá ti dá sallallahu alaihi wasallam gbogbo ara ti ṣe kíni gbogbo ara ti dá tọkàn yín bá ti bàjẹ́ gbogbo ara ti ṣe kíni gbogbo ara ti bàjẹ́ ó ń túmọ̀ sí pé ara tá a ti ń ṣèbàjẹ́ ó ń tọ́ka sí pé ọkàn náà ti ṣe kíni ọkàn ti ń ṣàárẹ̀ so kò sáwùjáde kankan bẹ́ẹ̀ ọkùnrin ẹni nígbàgbọ́ ẹni kò sáwùjá rí mbẹ tọkàn bá nígbàgbọ́ nítòótọ́ tọkàn bá dá nítòótọ́ ó yẹ ká lórí ara ni nítorí pé ọkàn òun ló máa ń kọ́ńtró ara yìí ọkàn tó bá dá òun náà ni ó jẹ sábàbí tí ara ó ṣe tá ló fi tó fi dá so eléyìí jẹ́ nǹkan nínú àwọn encounters tí wọ́n ní Lukman tó ní ní ọjọ́ ayé rẹ̀ ah, ọlọ́ọ̀bà àlekè ọlá. ó wá sọ fún wọn ní sọ́ọ̀tì Luqman wípé Luqman al-Hakim ó ń bọ́ wọn rẹ̀ sọ̀rọ̀ ó sọ fún wípé ya bunayya la tushrik billahi inna shirka la zulmun wọ́n ní nǹkan àkọ́kọ́ tí Luqman tó kọ́ pé ọmọ rẹ̀ sí òun ní wípé ìrẹ́ ọmọ mi ò má bá ọlọ́run bá wá òun inna ṣírka لظلم azim ìbọ́lọ́wọ́ bá wọ́n ogún àbòsí nítorí lágbára púpọ̀ ni àbòsí nítorí ní agbára òun náà ní kéèyàn bá ọba adẹ́dà kéèyàn bá wá orogún. nínú àwọn ẹ̀gbà wa tó wá nípa ayé àti ọlọ́run bá sọ pé àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì fi àbòsí kún ìgbàgbọ́ wọn ayé kan wá bẹ́ẹ̀ nínú alukur'an tọ́lọ́ bá ń sọ̀rọ̀ àwọn ìgbàgbọ́ òdodo ó wá ń júwe wọn ní àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n fi àbòsí kún ìgbàgbọ́ wọn. àwọn sàhábà ńgbà tí wọ́n gbọ́ ayà yìí ó lè lórí ẹ̀mí wọn gan wípé ìjà lè rí èèyàn kan tá ló wò ṣàbùsí dá ẹni tó lóun gbàgbọ́ ní ọlọ́run ọba sáléré wọn lóun ò ṣe àbòsí rí sọ àyè tó lè ṣòro sọ wọn alọba nàbí sọlá àṣàlà wípé àyà yìí báwo ló ṣe jẹ ànábì wa dáhùn lóhùn pé rárá o àbòsí yẹn kọ́ sẹ́yìn ọgbọ́n tí ọlọ́run ọba sọ nípa Luqman al nígbà tó ti gbọmọ rẹ̀ sọ̀rọ̀ ni wípé ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim tó má ba ọlọ́wọ́ bá wọ́n ogún ìbọ́lọ́wọ́ bá wọ́n ogún àbòsí tó tóbi jùlọ òun náà lélẹ̀ pé àbòsí ìyẹn ni ọlọ́wọ́ bá tọ́ mi lélẹ̀ àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́ bọ́ tí wọ́n ṣe sírkù pẹ̀lú rẹ̀ báwo ni òṣèlú jẹ́ àbòsí gbogbo wa náà lànà bíi ìṣẹ̀dá wa bó ṣe jẹ́ ọ̀gọ̀rọ̀ wa táwa ń bí ọla ti níyàwó ńlá ní ọmọ adáwà tẹ́lẹ̀ ni lẹ́yìn tí ò níyàwó ọlọ́run wa kẹ́ wa obìnrin látara àwa méjèèjì ọmọ bẹ̀rẹ̀ sí ní jáde sẹ́ni kankan ni wọ́n wà tó lè ju ìbọn wọ̀nyí ṣe ó dàpọ̀ mọ́ ti obìnrin ọba sì kádàrá kí ọmọ ó ṣẹlẹ̀ látara méjèèjì so mélòó mélòó yàn ló ṣe wípé àtọ̀ tiẹ̀ ó rò pọ̀ mọ́ ti ìyàwó rẹ̀ tọ́ka sí wípé àṣẹ ọba pàápàá jùlọ ẹ̀bùn òun náà àwọn ọmọ yìí jẹ́ ọba tó wá sílẹ̀ fún a àdéfìjọ sí fún nǹkan àwọn àfijọ sí fún mi ní n tí ò sí wá láǹfààní tí ò sì lè pa wá lára so kò rí jù wípé àbòsí tó lágbára òun náà ni eléyìí wà. now àwọn ọ̀nà tí a máa gbà fi ṣe ẹbọ sí ọlọ́run oríṣiríṣi ọ̀nà ni so ẹlòmíì rò wípé bóyá kí a kọ̀ ká gbé ìkòkò kan ká kó àwọn nǹkan jọ sínú ẹ̀ àtẹ́kọ́ sí ẹ̀kú nǹkan kan so ẹlòmíì rò pé bóyá ká wá gbé lọ sórí ìta mẹ́ta so eléyìí ni òun nìkan ní táǹpẹ́ lẹ́bọ̀ rárá kò rí bẹ́ẹ̀. so tàbá ní ẹbọ ṣíṣe n tí agbàlẹ ògbọn ni pé ìbá ọlọ́run ọba wa orogún so n tó ṣe wípé ọlọ́run ọba nìkan ló ní kápá àti ṣe so ká wá gbà wípé nǹkan míì wà tó tún lè ṣe so n ń pè ní ẹbọ ṣíṣe ilé ọlọ́run ọba so ọlọ́run ọba nìkan òun ló ṣe so káwá tí wá gbà wípé kan tún wà tó lè ṣe kinní yẹn tó lè ṣe ń tọ́lọ̀ ọba lè ṣe so ìgbàgbọ́ báyìí pé nǹkan tún wà tó lè ṣe ń tọ́lọ̀ ọba lè ṣe òun ni kí a máa bá ọba dẹ́dà ká máa bá wọ́rọ̀ mú nínú irú àwọn nǹkan tí a máa fi bọ́lọ̀ ọba wọ́rọ̀ mú bẹ́ẹ̀ òun ni àdúà àdúà àdúà ṣíṣe. látara àdúà èèyàn lè di ẹlẹ́bọ so ọ̀gọ̀rọ̀ wọn ò lọ eléyìí bẹ́ẹ̀ bá a ṣe sọ ọ̀gọ̀rọ̀ wò pé kákọ̀ pé kinní kan sí wáyé orí ìta mẹ́ta àbí ká lọ sọ́dọ̀ babaláwo ìyẹn nìkan là ń kó lẹ̀ bọ́ rárá so àdúrà ti fi látara àdúrà ti fi yẹn lè di ọlọ́bọ so níbi pé ká máa ṣe kíni ká pe nǹkan míì yàtọ̀ sí ọba adẹ́dà tába ti ní lórí ìgbàgbọ́ wa wípé kinní kan wà tá a tún lè pè tí ó jẹ wa tí ó tán bùkátà wa àbí bẹ́ẹ̀ kọ́ tá a lè sáájú tá a bá pè tí ó dáàbò bò wá so tí ìgbà kan wáyé tó bá ti wà lórí tó bá ti wà lórí ẹ̀mí wa àti bọ́lọ́wọ́n bá ti kiri àti ìgbà wa ọgbọ́n lélẹ̀ ọlọ́wọ́n bá sì kìlọ̀ fún wa nù sọ́ọ́tù Yunus ó ní wàlá tad'u min dunillahi ma la yanfa'uka wàlá yadurruka fa in fa'alta fa innaka idhan min az-zalimin ọlọ́wọ́ bá ní má ṣe pé nǹkan kan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala má ṣe pé nǹkan kan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala nítorí pé ìntò fẹ́ pè yìí láyà ń fa òkà kò lè ṣe ẹ́ láǹfààní wà láyà tó rúkà wà láyà tó rúkà kò lè ṣe ẹ́ ní kò lè ṣe ẹ́ ní ṣùtà kankan. فإن فعلت فإنك إذا من الظالمين tó bá ti lè pè nǹkan ní ìyàtọ̀ sí Allah subhanahu wa ta'ala fa innaka idhan min az-zalimin ìwọ náà ti wà ní alábòsí èèyàn ṣe wọ́n tí àbòsítà sọ ìbọ́lọ́wọ́n bá wọ́n ogún là ń pè. ó ń túmọ̀ sí pé dùá ìtẹ́wọ́ báyìí ìrábàbà pé ká máa pè nǹkan pé á tábà fi lè dákọ̀ nǹkan ní ìyàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àti di ẹlẹ́bọ̀ nìyí o. kọ́lọ́ba kó ṣọ́ra kó ní irú ẹbọ báyìí gbogbo ẹbọ pátá kọ́lọ́ba kó ṣọ́ra kó ní ẹbọ ṣíṣe. naam bákan náà ọlọ́ọ̀bá sọ nù sọ́ọ̀tù fàtẹ̀ ìǹtẹ̀dàcúhùn láyé smáàcù dùhàákùn wọ́lẹ̀ òsèmìcù mọ́sítẹ̀jáàbù lẹ́kùn wọ́yẹ́wọ́mọ̀ kìyàmẹ́tì yẹ kùfùrúnà bìṣírkìkùn wọ́lẹ̀ yìí náà bí ó kà mẹ́fìlì xabiir. ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá pè wọ́n gan wọn ò lè jẹ yín gbogbo ń tẹ́ ń pè bẹ́ẹ̀ pé gan wọn ò lè jẹ yín wọn ò lè gbọ́ ń tẹ́ ń sọ wàlẹ̀ òsánì ọ̀hún mẹ́sàgá ààbò lẹ́kùn bọ́n bá tẹ̀ wá gbọ́ wọn ò lè jẹ yín wọ́n yọ́ mọ̀ kìyàmẹ́ ti yẹ fòrúnà bẹ̀ṣẹ̀ kíkùn tó wá lọ́jọ́ ògbóni àlùkìyàmẹ́ tó ṣe wípé ẹ̀rù kó wá ó ti tó ọjọ́ tọ́láwọn bá jù ẹ́ tó ní yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi ọjọ́ tọ́láwọn bá jù ẹ́ tó ń sọ wípé ọjọ́ ni tó sọ wípé yafirru al-mar'u min akhihi èèyàn yóò ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀gbọ̀dọ̀ àkàyà náà yóò lè lóbi wípé èèyàn ó rí ọmọ ọ̀yá rẹ̀ tí bàbá kan náà bí wọn tí ìyá kan náà bí wọn kò ní lè dúró yóò sá kódà èyí ò rí ìyá rẹ̀ gan tó sọ pé ìyá ní láyé tá a bá rí wọn fún ọjọ́ kan àá ti kó sí dààmú àbá àti ẹ̀gbọ́n wọn àá ti kó sí dààmú tó bá dọjọ́ náà àá rí ìyá wa àá sà bàbá wa bákan náà àárí wọn àní lè dúró oníkálùkù ò ní lè dúró torí jìnnìjìnnì ọjọ́ náà wọ́n sọ ìdọ́tìhì wọ̀gbà ní sáwọn ìyàwó wa la tó sọ ni tó ṣe pé a lè gbà kéèrà kan kéèrà kan ti rẹ̀ kó rìn wọn kan téèyàn kan bá rìn gbèrègbèrè kan abẹ́ lè gbé ìdà lórí àwọn ìyàwó wa pé má dán ọwọ́ wò àbáwọn ọmọ wa fẹ́ sọ tó fẹ́ kó táàárẹ̀ bá mu kékeré báyìí á ti kó fúdà mu ọjọ́ yìí ọlọ́wọ́ba àlekọ́ láwọn sọ fún wa wípé ó máa lè dógún pé àtìyàwó àtọmọ kò sí lè ká lè dúró tì lẹ̀ gbogbo pátá náà láṣà fún. ọlọ́ọ̀bá wa ń sọ wípé tó wá wá di ọjọ́ náà gbogbo ohun tí ẹ wá ń pè tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala látara jìnnìjìnnì àwọn kan sọ pé ha àmì orí o. so káfíńtì mọ̀ wípé ìbáwọ̀ ogún kò ní í dá nǹkan kan fún yàn kò ní í dá nǹkan kan fún yàn àyàfi kó jẹ́ wípé yóò bá ayé èèyàn jẹ́ ní ayé ń bí yóò sì ba àlùkìyàmù èèyàn jẹ́ so ká ṣọ́ra àdúà èèyàn lè tara àdúrà kó dẹlẹ́bọ èèyàn ò kí ń ṣàdúrà sí nǹkan kan èèyàn ò kí ń képe nǹkan kan àfi Allah subhanahu wa ta'ala ṣèbá ń kà lójoojúmọ́ à ń kà lójoojúmọ́ Surat Fatiha tá ń kà àdéhùn tá ń ṣe tó ṣe pé tabaka ìgbà tá ń ṣàdéhùn lójúmọ́ kan ṣé àkíyí onílé yẹ ni ìntàṣà ń bọ́lọ̀ ọba sọ ẹni wípé iyyaka na'budu wa iyyaka nasta'in bọ́lọ̀ ọba nìkan láàmú ẹ̀sìn ìwọ nìkan náà láti ṣe kiri láti wárùn lọ́wọ́ rẹ̀ ó ti wá dé tóbi jẹ́ pé à ń wárùn lọ́wọ́ lọ sí ẹ̀dọ̀ nǹkan mi ó ṣe dé tá pé àwa ń bẹ nǹkan Allah subhanahu wa ta'ala nínú tí ẹ̀ fi bọ́lọ̀ ọba wá orogún òun ni wípé káàró yìí ìròyìn ọlọ́run ọba níta fi ròyìn ọlọ́run ká fi ròyìn ẹ̀dá tọ́lọ́run ọba dá níta máa fi ròyìn ọlọ́run ká fi ròyìn ẹ̀dá tọ́lọ́run ọba dá fún àpẹẹrẹ ká sọ wípé àwọn kan wà tí wọ́n ní mọ́ ọ̀kọ̀kọ̀. tàbá ti lè ní ìgbàgbọ́ báyìí àti bọ́lọ́run bá wọ́n rogún látara bẹ́ẹ̀. ilé ìwòlè máa ó lè máa hàn sí ọ̀gọ̀rọ̀ èèyàn torí pé ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ta bá ń gbọ́ àmọ́ òun kó bóyá èèyàn lọ ọ̀dọ̀ babaláwo wọ́n wọ́n gbé ba ìṣọ́lẹ̀ nǹkan gbé kòkò gbé ẹ̀kọ́ nǹkan kan ìlọkàn wa máa ń sábà lọ jù so ìgbàgbọ́ èèyàn máa tara àgbàgbọ́ di ẹlẹ́bọ so ẹbọ ṣíṣe kábọ̀lọ̀ ọba wórogún tá à ń sọ yìí tó bá ti di wípé ìròyìn tá a fi ń ròyìn ọlọ́run tá a bá ti fi ń ròyìn nǹkan míì yàtọ̀ sọ́ba adẹ́dàá ìyẹn ti dẹ́lẹ́bọ kí lọ́wọ́ bá sọ fún wa wà indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọlọ́wọ́ bá ní ọ̀dọ̀ òun náà ni kọ́kọ́rọ́ ìkọ̀kọ́ wà la ya'lamuha illa hu kò sẹ́ni tó tún lè mọ̀ àyàfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àwọn arẹ ní tó wá gbà á kọ́ pé àwọn bàbá kan wà sẹ́ ẹ bá dọ̀tọ̀ wọn wọn á kọ̀ sí igbá kan fún yín ni omi kan ló wà ń bẹ̀ so wọ́n máa ti sí báyìí so gbogbo tó pamọ́ àmì ẹ̀lẹ́rì eléyìí kò túmọ̀ sí wípé irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ kọ́ o kì í ṣe bá ń sọ wípé ẹ̀yẹ́ lọ́dọ̀ ọ́. Baba aláwo àbíyàn lè lọ́dọ̀ àwọn bàbá kan tí wọ́n pera wọn ní àfáà kan wá sígbà kan fún wa ń tó kọ́ kéèyàn wá rí nǹkan nínú igbá yẹn kò tún pé kò lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ àmọ́ èyí kò sọ́wọ́ di ẹni tó ṣe kíni tó nímọ̀ ọ̀kọ̀kọ̀ èyí tó ṣẹlẹ̀ láàrin yẹn òun ni pé wọ́n pe dán wọ́n pe dán fún wa ni. gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí àwọn èèyàn lọ́jọ́ kìíní àná ńgbà tí anábì Musa sallallahu tọ́lọ́ bá ní kó ju ọ̀pá rẹ̀ lẹ̀ so síwájú kí ó tó ju ọ̀pá rẹ̀ lẹ̀ tí àwọn òpè náà tí wọ́n ju ọ̀pá tiwọn lẹ̀ ó kù ni wọ́n mú lọ́wọ́ ó kù ni wọ́n mú dání àwọn èèyàn rí ní tòótọ́ wọ́n sì lẹ̀ wá di so gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá nìkẹ́lá ṣe sọ sahara a'yunin nas wípé wọ́n ṣe kí ni wọ́n sàkàtà ojú àwọn èèyàn wọ́n sàhárà ojú àwọn èèyàn ṣé ṣírù ni idán ni kìí ṣe kó bóyá kìíní yẹn ó jẹ́ òdodo idán ni idán wà Islam ò sọ wípé kò sí idán idán wà àmọ́ ṣá agbà pé idán lóòótọ́ bẹ́ẹ̀ náà láti gbà ó pé ọba gẹ́gẹ́ bí tó sọ fún ọ́nà Al-Qur'an ni pé òun nìkan lòun ní kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ so ọlọ́run ọba àlekèọlá ó fẹ́ kí gbàgbọ́ ó já sí ká gbà ó pé kò ẹni tó lè mọ ìkọ̀kọ̀ àyàfi ọba àmọ́ a máa fi àwọn nínú orun tá a máa fi dán ọ̀rọ̀ òun náà ní dán tó bá ṣe pé èèyàn gba ọlọ́run ọba gbọ́dọ̀ ni ńgbà tó lọ́run ti sọ pé kò sẹ́ni tó lè nímọ̀ ọba dẹ́dà gbogbo nǹkan kí nǹkan tá a bá rí tó bá jọ á sọ pé rárá ìdánilẹ̀ kò lè jẹ́ pé ẹni yìí nímọ̀ bó ó hàn sí wa bákan náà wípé àwọn àrìjànú nínú tí wọ́n kí máa ló sánmọ̀ ló fi jẹ́ pé nínú tí ọlọ́run bá ṣe kalẹ̀ fún wọn sí sánmọ̀ òun náà ni àwọn ìràwọ̀ tí wọ́n fi tẹ̀ wọ́n lóko tí wọ́n bá ti wá sí sánmọ̀ báyìí tẹ̀ wọ́n lóko tí wọ́n fi ní rí ọ̀rọ̀ jágbọ́ tó gbọ́ ọba àlékiwálá ìmọ̀ bá àwọn màláìka rẹ̀ sọ̀rọ̀ so ànábì sọ fún ọ̀sán láàrín sílẹ̀ àwọn pé tí wọ́n bá lọ báyìí tí wọ́n lọ jí ọ̀rọ̀ gbọ́ èyí tí wọ́n bá mú ọ̀rọ̀ tó ṣe kékeré wọ́n bá dé sálẹ̀ wọ́n wà da ẹ̀rọ tẹ wọ́n dàbò ṣùgbọ́n mi jẹ́ pé àárín inú ọ̀rọ̀ wọn gbà ní tí ó máa já síbẹ̀ ṣò látàrí lè tí wọ́n já gbọ́ láti sánmọ̀ ni. tó bá ṣe wípé àwọn àìsàn mínímọ̀ kọ̀ọ̀kan ni nígbà tí anabi Suleiman sallallahu alaihi wa alihi tí ó lò wọ́n bí ọmọ ó lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ rẹ̀ ẹrú ó lò wọ́n títí fáá débi wípé ńgbà tó lọ́wọ́ bá gba ẹ̀mí rẹ̀ àwọn àjẹmí yóò mọ̀ ó ti kú sórí ìjòkó ọjọ́ ti lọ lórí ẹ̀ dáadáa kòkòrò tí máa jẹ ẹ ṣé ikán la máa pè tí máa jẹ igi iná ló jẹ igi yẹn lọ́jọ́ kìíní àná tí ó fi ṣubú ní pé à ọba ni àtọ́ba ti lọ tó bá yẹ kí wọ́n ní mọ́ kọ̀kọ̀ ni ó yẹ kí wọ́n ti mọ̀ kó ti kú náà ó yẹ kí wọ́n ti mọ̀ kó ti kú àmọ́ àwọn sì ti ṣe àṣekára pé à <laughs> ọba táwọn olóńkan yìí kò kọ sọ̀rọ̀ ní o tó bá fi lè kù èèyàn gbọ́dọ̀ táwọn abáṣẹ lọ sọ àwọn òṣìṣẹ́ lọ́n ti wọn ó ti jáde láyé àmọ́ ọ̀nà so ibi tá a ti lọ ní pé indahu mafatihul الغيب لا يعلمها إلا هو. ọba adẹ́dà òun gbé ní kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ lọ́wọ́ kò sẹ́nìkan tó nímọ̀ ọ̀kọ̀kọ̀ àyàfi ọ̀wọ́n ọba adẹ́dà so ìtọ́lọ̀ wọn bá fẹ́ ká gbàgbọ́ nílé ṣùgbọ́n ṣé ọmọ ó kó gbogbo ìgbàgbọ́ wa pátápátá ọlọ́run bá ti ṣàdéhùn pé òun ó ṣe kíni òun ó dán wò àríwẹ̀ ẹ̀kọ́ láti lè fi mọ talẹ́ntó nígbàgbọ́ ìlódodo àti talẹ́ntó òní ló fi jẹ́ pé nínú àwọn tọ́lọ́ bá fi máa dán àwò òun náà lè dán tí àwọn èèyàn máa ń tó bá yẹ pàápàá kùránì gbọ́ a ti gbà òkú tó Allah subhanahu wa ta'ala òun nìkan náà ni òun ni wọn kọ̀kọ̀ so gbogbo ilé táwọn wọ̀nyí ń sọ yìí rárá yóò yà jẹ́ ìdán ni wọ́n pa kìí ṣe pé wọ́n ní èèmọ̀ kọ̀kọ̀ wọ́n ti já ọ̀rọ̀ yìí gbọ́ ní àtọ̀dọ̀ àwọn àlìjẹ̀nú ni so ìmá fi ìròyìn ọlọ́wọ́ bá ká máa fi ròyìn ọmọ ìdé ènìyàn lára bí tíyàn máa pàfi ṣe fi bọ́lọ́wọ́ bá wá orogún òun náà ni eléyìí wà. ìfẹ́ ìfẹ́ níní ìfẹ́ tíyàn máa ní èèyàn lè tara abẹ́ tíyàn fi bọ́lọ́wọ́ bá wá orogún. téèyàn bá ti lè nífẹ̀ẹ́ nǹkan kan àbí èèyàn kan táyọ ìfẹ́ tó yẹ kí èèyàn oníṣọ́ba adẹ́dà èyí ti dẹ́lẹ́bọ̀. so eléyìí yóò yà á lẹ́nu láti ń sọ wípé ọ̀rọ̀ sírkù ó tayọ pé à ń tepo sílẹ̀ ìfẹ́ téèyàn ní èèyàn lè tara abẹ́ téèyàn ò di ẹlẹ́bọ̀ ọba alekiola ó sọnù àyà kan ní wàmínà nẹ́ẹ̀sì man yattakhidhu min dunillahi andada ọlọ́wọ́ bá ní ó ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn lẹ́yìn tó ṣe pé ti mú ọlọ́run mi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala bá ní yuhibbunahum ka hubbillah kí ló dé tọ́lọ́run bá sọ pé wọ́n mú ọlọ́run mi yàtọ̀ sí ọba adẹ́dàá ọlọ́run bá ní yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn kìlì ní tèdè ìfẹ́ tó yẹ kí wọ́n ní fún ọlọ́run dèdè ìfẹ́ tó yẹ kí wọ́n ní fún Allah subhanahu wa ta'ala òun ni wọ́n ní fún àwọn kìnnì wọ̀nyí látàbẹ̀ ọlọ́run bá ní wọ́n ti mú àwọn kìnnì rẹ lọ. walladhina amanu ashaddu hubban lillah ṣùgbọ́n ọtún ṣorúkọ ìgbà wà lórí ẹ̀mí wọn lódodo ìfẹ́ tiwọn fún ọlọ́run ọba òun ní agbára púpọ̀ ìfẹ́ tí mo fún ọba dẹ́dà fún Allah subhanahu wa ta'ala òun púpọ̀ tó tọ́ka sí wípé nínú tí ẹ̀ fi bọ́ ọba orogún òun náà ní ìfẹ́ wà eléyìí kò kó jìnà sí intaasi nítorí wípé ó wà ní àwọn ọ̀gbẹ́ni tó ṣe wípé iṣẹ́ wọn tí wọ́n ń ṣe ọ̀nà ìgbàjẹ́ òun náà ni wọ́n nífẹ̀ẹ́ sí débi wípé àṣẹ ọlọ́run ọba ọ̀pọ̀ jùlẹ̀. ó wà ní àwọn ẹ̀rí tó pé ọ̀gá abiṣẹ́ iná nífẹ̀ẹ́ rẹ̀ mókè lórí ẹ̀mí wọn débi wípé wọ́n rẹ́dì láti kọ àṣẹ ọlọ́run ọba lẹ̀ tọ́gà yẹn bá sọ̀rọ̀ ìfẹ́ wọn débẹ̀ ẹlòmíì ìyàwó rẹ̀ ni ẹlòmíì obìnrin kan tó nífẹ̀ẹ́ sí ni ó rẹ́dì láti tẹ àṣẹ ọlọ́run ọba ó rẹ́dì láti pa ọgbà ọlọ́run ọba ya látara àfẹ́ tó ní sí obìnrin ẹlòmíì owó ni so owó dúkìá ọrọ̀ òun lẹlòmíì nífẹ̀ẹ́ sí débi wípé kò sí yóò kàn mẹ́ tẹ́ bá ti ń sọ bọ́lọ́wọ́ bá sọ àlẹ́ ti sọ á ní ẹ̀pà ẹ̀ tì náà ilé ayé àmọ́ ń lé owó ni ìyẹn máa ń lówó láyé ni so ìfẹ́ rẹ̀ débẹ̀ ìfẹ́ rẹ̀ débi wípé kó gbé àṣẹ ọlọ́run bá jù sílẹ̀ kẹ́ni ẹ lọ mọ̀ pé òun ti ń ṣe kíni òun ti dẹlẹ́bọ. so ìfẹ́ níní èèyàn gbọ́dọ̀ ṣọ́ra bá a ṣe máa ń ná ìfẹ́ wa a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi lórí ẹ̀. ọlọ́run ọba nìfẹ́ rẹ̀ máa ń lékè nígbà àyà wa òun ló gbọ́dọ̀ lékè nígbà àyà wa. lẹ́yìn tiẹ̀ náà ni tànẹ́bí sọ́lá àìsàn lọ. a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam kódà ìfẹ́ tá a ní sí ànábì gan ó gbọ́dọ̀ lé ìfẹ́ tá a ní sí orí ara wa gan lọ torípọ́lá ọba sọ fún wa pé ànàbíyù awùlà bil mu'minina min anfusihim pé ànábì o sallallahu alaihi wasallam ó lẹ́tọ̀ọ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo ju ara wọn gan lọ ẹ̀tọ́ tá a fún ànábì sallallahu alaihi ó ju ẹ̀tọ́ tá a fúnra wa gan lọ so ànẹ́bì yẹn máa nífẹ̀ẹ́ rẹ̀ ni tayọ bí yẹn ó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ni ọlọ́wọ́ ọba ìhun nífẹ̀ẹ́ gbọ́dọ̀ lékè nígbà ara wa tába ti ń tìfẹ́ wa ta ti ń yan débi wípé à ń kọ àṣẹ ọlọ́wọ́ ọba lẹ̀ à ń a níyẹn so ká ṣọ́ra ká di ẹni tí ń bọ́ lọ́wọ́ nínú téèyàn máa tún ṣe téèyàn máa fi bọ́lá ọba awórogún òun náà ni ìtẹ̀láṣẹ ìtẹ̀lé àṣẹ so tó bá ti di wípé èèyàn ń pàṣẹ ọlọ́run bá pàṣẹ èèyàn wá pàṣẹ àwa fi àṣẹ tọba adẹ́dàálẹ̀ àtẹ̀lé ti tẹ́niyẹn so n tó túmọ̀ sí ni wípé a ti fẹ́ niyẹn sípò ọba adẹ́dàá. àti fi ẹni ẹsí pọ̀ ọba dẹ́ra ló fi jẹ́ wípé àárí wípé ẹni tí mánì bá wà nígbà ara rẹ̀ kódà ó lè jẹ́ ọmọdé ìtọ́dẹ̀ máa ń sábà wọ́pọ̀ òun ni wípé àwọn ọ̀dọ́ ní agbègbè tá a wà yìí o a lè sọ níbò yìí àwọn ọ̀dọ́ máa ń tara tẹ́sì ju àwọn àgbàlagbà lọ a wà rí wípé àwọn ọ̀dọ́ yìí tí wọ́n bá tara bọ ẹ̀sìn báyìí àwọn òkú fẹ́ gbọ́ kankan. Ah, ọlọ́run sọ àlẹ́lẹ́ sọ ó ti tán ah, ọlọ́run sọ̀rọ̀ wọn á kan sọ kínní kan níbo ọlọ́run sọ̀rọ̀ ẹlẹ́mìí hmm, ẹlẹ́mìí bá dé ní tòbí o ah, bàbá wọn wá sọ pé tó ń sọ pé sọ bàbá yẹn wá sọ pé kan. Hmm, so wọ́n fẹ́ ká lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn òbí wa ṣùgbọ́n wọn ò ní kí a tẹ̀lé àṣẹ wọn níbi tí wọ́n ti tako ti ọlọ́run ọba rárá wọn ò ní ká tẹ̀lé àṣẹ wọn. tọ́bí ta fẹ́ lò ń bẹ̀ ni wípé ṣe rí tó bá ti ń di wípé ọlọ́run ọba ń pàṣẹ ẹlòmíì ń pa àṣẹ tó tako ti ọba adẹ́dà àwa tẹ̀lé tẹ̀lé yẹn èyàn ti dẹ́lẹ́bọ̀ o èyàn ti bọ́lọ́run ọba ṣe kéré ní bọ́lọ́run ọba wà ọ̀rọ̀ a gbà wípé ẹnìyẹn àfisípò tó gbọ́lá ju ti ọlọ́run ọba lọ ìtumọ̀ ẹnìyẹn a lè má sọ lẹ́nu ṣùgbọ́n ìṣesí wa ìyí tó tọ́ka sí iná ẹnìyẹn làbí gbọ́dọ̀ ṣọ́ra làbí gbọ́dọ̀ ṣọ́ra ló fi jẹ́ pé ẹlòmíì ẹ̀ rí ẹ̀ máa wò pé ah, kí ló wá gbójúlé tó tó tó báyìí àtúnjú bó ṣe wà yìí náà lọ ni a sì sọ sọ sọ ó ní ọlọ́run sọ náà ni ah, ah, àbí wọ́n yẹn wá nílé báyìí so ìmánì yẹn ti fi kiri o ti lókè ìfẹ́ ọlọ́run wa lọ́wọ́ tiẹ̀ kò kó ní kékeré àṣẹ ọlọ́run wa lọ́wọ́ tiẹ̀ kò mú ní kékeré so ó ti wò ó wípé ha tó ń bá wa lọ yapa àṣẹ ọlọ́run wa ń kọ́ tọ́lọ́run wa ní pé tó àsìkò tó bá lóun fẹ́ ṣàlàyé rẹ̀ so ní tí mo fà tẹ́rí àwọn kìíní ká dojú àdó àwọn akọ lọ́wọ́ wa ká nífẹ̀ẹ́ ọlọ́run wa lóun nìkan so ká gbà ó pé kò sí. sí gbogbo èèyàn lọ́wọ́ bá pátá ta lè fi wé pèèyàn kádẹ̀gbà ó pé àṣẹ ọlọ́wọ́ bá òun nìkan náà la máa tẹ̀lé tí gbogbo kí ni ìbá lè fún wa nígbà àyà wọláhì àwa gan mọ̀ wípé ìṣẹ̀mí tá ń lò tẹ́lẹ̀ kò dáa tó yìí tá a fẹ́ máa lò òun náà ní kí àtẹ̀láṣẹ nǹkan mi yàtọ̀ sí ọba àlekèwọlá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá sọ ní sọ́tù tọ́ba ó ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ọlọ́ọ̀bá ń sọ wípé àwọn àfa àwọn inú mú ní ọlọ́run yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so àyà yìí gbà tí yóò sọ̀kalẹ̀ ayé náà wọ́n kò sọ pé wọ́n sẹ́ríkò nu ẹ̀sìn bí ọ̀rọ̀ ti ra ara tábàáhẹ́ nítorí ẹ̀rọ mi ti ṣe ẹ̀sìn yahudu ni àbí nọ̀sọ́rọ́ ni sàhábà yìí ló kó mbẹ́ tó gba islam sàhábà yìí gba islam sọ́ngbà tí àyà yìí tó wá sọ̀kalẹ̀ wípé wọ́n mú àwọn àlùfáà wọn wọ́n mú wọn ní ọlọ́run ẹni wá wò ó pé ah, ìgbà táwọn ń ṣe ẹ̀sìn yìí àwọn òun sọpọ́ lọ́run ni wọ́n pé kí wá ní àyè kí ni kí ló ń tú ó wá lọ sọ fún anabi sallallahu alaihi wasallam wípé àyà yìí kí ni àlàyé rẹ̀ anabi wá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ wípé sallallahu alaihi ǹjẹ́ àwọn àlùfáà yìí ǹjẹ́ wọ́n máa sọ fún yín pé ǹjẹ́ wọ́n máa ṣe ohun tí ọlọ́run ọba ṣe lóòrọ̀ ìjọ máa ń ṣe lẹ́tọ̀ọ́ ní àbí wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ̀sí máa tẹ̀lé wọn olúbẹ̀ wọn máa ṣe bẹ́ẹ̀. ìjẹ́ ìtọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ ìjọ máa ṣe léèwọ̀ fún yín tẹ́ ẹ sì tẹ̀lé wọn oníbẹ̀rẹ̀ wọn máa ṣe bẹ́ẹ̀ oní yí gbọ́ṣẹ́ sì wọ́n nìyẹn. so ìtẹ́ fi sọ wọ́n di ọlọ́run ìná nìyẹn. so àṣẹ ọlọ́run ọba nìkan òun náà lómi àṣẹ lọ́dọ̀ òun nìkan ló tó kú àṣẹ fún ọmọ ìdí ènìyàn so a gbọ́dọ̀ tẹ̀ láṣẹ nǹkan míì a gbọ́dọ̀ tẹ̀ láṣẹ nǹkan míì ọba adẹ́dá nìkan lèyẹn wọ́n tẹ̀lé àṣẹ rẹ̀ lànà fi fi ń sọ sallallahu alaihi wasallam nínú ẹgbà wa hadith tó wà nù sunan inú tí alẹ́ ìmáàmù ahmed tí wọ́n gbà wá nínú sunan wọn àlẹ́ mi sọ wípé sallallahu alaihi la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq sọ wípé kò sí ìtẹ̀láṣẹ fún ìntaadá láti fi yapa àṣẹ ẹni tó dání kò sí ìtẹ̀láṣẹ fún ìntaadá láti fi yapa àṣẹ ẹni tí ó dání so àṣẹ ẹni tó dání ènìyàn máa tẹ̀lé èèyàn kì í yapa àṣẹ rẹ̀ bákan náà nínú tí ìrìnàjò bọ́lá ìlà owó ogun òun ni ìpayà so ìpayà tí ẹ bá ti páyà nǹkan tó pọ̀ jù hmm? tí ẹ bá ti páyà nǹkan tó pọ̀ jù níbi pé ìpayà yẹn ó ti wá lékè ìpayà tó yẹ kí wọ́n ní fún ọba adẹ́dà so èèyàn lè tara bẹ́ẹ̀ kó bọ́lá ọba wọ́rọ̀gbọ́n bẹ́ẹ̀ ni èèyàn lè tara bẹ́ẹ̀ bọ́lá ọba wọ́rọ̀gbọ́n òun ní sìn ó wà nù wa tó gbà wípé àwọn bàbá kan wà téèyàn kí à ẹ má kọlù wọn o. ẹ̀láwọ̀ lè kọlù wọn lásán ẹ̀yàn lè kó tiẹ̀ mọ́ so látara ìlú páyà báyìí so èèyàn lè sọ nìyẹn di ẹni tí èèyàn máa wá ìsọlọsọdọ ẹ ẹ ti bẹ̀rù náà so àwa pé tí nǹkan bá kí aburú kan rí ní aburú kan lórí ara wa so àwa ni tó ká wá ìsọlọsọdọ lágbájá àbáyọ̀ èèyàn kì í kọ lù ú so ká wá sọ̀rọ̀ sọ̀rọ̀ so ìpayà ó wà ní bẹ́ẹ̀ lè fi bọ́lá ọba wá ogun bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run ọba ni ó lẹ́tọ̀ọ́ sí pé kéèyàn ṣe kiri kéèyàn ó páyà rẹ̀ ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí kéèyàn ó páyà rẹ̀ èèyàn kì í bẹ̀rù èèyàn tayọ béèyàn ṣe pẹ̀lú ọlọ́run. naam àsìkò tí ó ti lọ díẹ̀ so a fẹ́ dádúró báyìí abọ́lọ́wọ́ akọ́fọ́rí di ẹni tí ó ń sọ̀rọ̀ àti àwa tí a ń gbọ́ àwọn ìbọ́lọ́wọ́ bá wórogún tí a sọ fún àwa yìí níbi àdúrà ṣíṣe ìwọ̀n àfi nǹkan tọ́lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ tó fi dára rẹ̀ tó fi ṣara rẹ̀ sọ́tọ̀ ìyẹn á fi wọ ní nǹkan míì so ìnífẹ̀ẹ́ nǹkan míì ju ìfẹ́ tí ẹ kí omi fọ́ bá dẹ́dà lọ ìtẹ̀láṣẹ nǹkan míì yàtọ̀ sí àṣẹ ọlọ́run wa àti ìpáyà nǹkan tayọ bí wọ́n ti páyà ọlọ́run wa púpọ̀ nǹkan tá a kà kalẹ̀ ṣírkù ni ṣírkù tí ọlọ́run wa dẹ̀ sọ wípé òun ò ní forí jiyàn lé lórí fẹ́ni tó òun ò ní forí jẹ tó bá ṣe lópin ìgbà tẹ́ni yẹn tó bá fi jáde láyé àmọ́ tẹ́ni yẹn bá sì ń bẹ láyé ẹni yẹn láǹfààní àti túbá ẹ̀ kó túbá kó ń bẹ̀ kó wá forí jì ọlọ́run ọlọ́run lè forí jì àmọ́ tí wọ́n bá bá bẹ́ẹ̀ lọ tí wọ́n bá bẹ́ẹ̀ kó láyé so ọlọ́run bá ní òun ò kì í forí jì yẹn lórí ṣírkù àwọn ṣírkù kan wá wà ìyẹn ní pé ìbọ́lọ́wọ́n bá wọ́n kan wà tó ṣe wípé ó ṣẹ́pẹ́rẹ́ sí eléyìí nínú rẹ̀ wọ́n ní pé kéèyàn ó búra pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dà so eléyìí àwọn ọ̀fẹ́ kí a ṣe ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa wọ́n ní man halafa bi ghayri Allahi faqad ashraka ẹnikẹ́ni tó bá búra tí ó forúkọ nǹkan mi búra yàtọ̀ sí ọba adẹ́dà ìwẹ́ni bẹ́ẹ̀ nǹkan wọ́n ní àṣírọ́kà anábìlẹ̀ ti ṣẹbọ so gbogbo eléyìí tá a máa ń ṣe torí pa afẹ́ káwọn èèyàn kí wọ́n pa níta gbọ́ látàrí gbọ́ bàtà lẹ́sẹ̀ ẹ́ so òun bá yàn sọ̀rọ̀ ó fẹ́ kó pẹ̀lú sáré gbọ́ bàtà lẹ́sẹ̀ kí ìtumọ̀ yẹn òun kọ́kọ́rọ́ òde nínú so gbogbo àwọn ṣe sí báyìí so àfẹ́ máa fi àwọn kìnìyàn búra bóyá àmọ́ pé in tó mú wa ṣe bẹ́ẹ̀ òun ni wípé a gbà wípé kíní tá a fẹ́ ṣe yẹn ó tóbi ó bàbàrà bóbi wípé tá a bá ṣe lójú ẹnìyẹn ẹnìyẹn á gbà wípé òdodo là ń sọ ìtumọ̀ ẹnìyẹn kò sáré de iná kọ́kọ́rọ́ kò tiẹ̀ kò sí owó ẹyọ mọ́ǹtì tó wà ìgbà tó ẹyọ wà yóò sáré kọ́ ọ́ bàkù yóò mú jáde. wá tẹ̀ jẹ́ tí àìsàn múlé tí kí ẹ kó sínú ọpọlọ ẹ̀ àwọn ọkọ̀kọ̀ yẹ kó wọ́n ẹ gbọ́ ní èyàn tí bọ́lọ̀ so nítorí pé n táǹkì ní wípé a gbé ọlá so ọlá tó yẹ ká gbé fún ọba adẹ́dà a gbé fún so ló fà kí ló dé tá a fi sọ kó ní tí mo sọ yìí wàláhì òdodo ni ká fi mọ bẹ́ẹ̀ so so yìí máa fi nǹkan mí bora ẹ̀tọ́ sí Allah subhanahu wa ta'ala so lára àwọn ṣírkù náà ni ó wà bó ti ẹ̀jẹ̀ pé eléyìí ṣírkù asghar kò náà ni àwọn afáàpè nínú àwọn ṣírkù tí ó tún fúyẹ́ sí eléyìí tá a ti sọ tẹ́lẹ̀ òun náà ni kéèyàn máa ṣe kárí ni. ìbáàdà tá à ń ṣe ká máa ṣe níṣe káwọn èèyàn wa so à ń ọba wọ́n ogún náà ni torí pé tá ń ṣe ni wípé à ń fi ìbáàdà yẹn nítorí ká fi wá ojú ọlọ́run àti ojú àwọn èèyàn so ìyẹn bọ́lọ̀ ọba wọ́n so nítorí ọba dẹ̀ ta dẹ̀ ṣe ládéhùn pẹ̀lú ọlọ́run ọba ni wípé a ṣe ẹ̀sìn yíyí o láti fi wá ojú orí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ó pé níbi tá a ti sùn ìbáàdà so kìnnì kan pọ̀ sáfíwá lẹ́yìn àṣọ ìtàn gbogbo wa so a fẹ́ impress àwọn èèyàn ṣùgbọ́n ọkọ̀ wa ní lanka ni so a fẹ́ tún ní wọn so eléyìí ká ṣọ́ra fún nínú tí ó jẹ́ ìbọ́lọ̀ ọba wa orogún ẹ̀mọ́ ìrẹ̀lẹ́yìn wa kí a ṣọ́ra fún ká jìnnà sí gbogbo àwọn òṣìṣẹ́ báyìí kí ẹ̀sìn wa kó lè bá àmọ́ kan gá kẹ́sìn wa kó lè bá àmọ́ kan gá so kó fi jẹ́ pé tààbà padà sọ́dọ̀ rẹ̀ so á padà rẹ̀ tó ṣe pé the ah, colbin salim náà wọ́n ń jẹ́ kó yé wa wípé asọ́lẹ́wọ̀n gbọ́n bàbá wa ti ń bọ̀ wá wọ́n dẹ̀ ti ń bọ̀ kódà wọ́n ti fẹ́ kàn wá ṣùgbọ́n tráfíkì àárín ilẹ̀ wọn ló lágbára gan náà wọ́n ní mọ́tò kan break down sí ọ̀nà ńlẹ̀ so wọn ò ráyè kọjá so n tó fà ó yẹ kí wọ́n ti kàn wá lára wọ́n ní ká fún àwọn oníṣẹ́ márùn-ún kọ́lá ó bùn wá ní sùúrù kódà wọ́n dùn wá ní ládàá rẹ̀. náà mẹ́rẹ́ bí a ṣe sọ ìṣekárí ni òun náà ni àsọ̀rọ̀ ẹlẹ́ǹkan ó wà ní tí ó jẹ́ ìdí ìrìn àfi bọ́lá ìwà ogun àlẹ́bùsùn làlùfẹ́lá wọ́n sọ ó kó jẹ̀bẹ́rẹ́lù ó wá sí ọ̀dọ̀ wọn ní ọjọ́ kan àtàní jẹ̀bẹ́rẹ́ fàbàṣàrà ni annahu man mata la من مات لا يشرك بالله شيئا دخل الجنة النبي صلى الله عليه وسلم وصلنا حديث تجمع متفق عليه حديثي هو أنه صحيح بخاري مسلم قولي جبريل وابعه وفوني ودنه وقي ẹnikẹ́ni tó bá jáde láyé مات la yushrik billahi shay'a ẹnikẹ́ni tó bá jáde láyé tí ò fi nǹkan kan bọ́lá ọba wa orogún dakhala aljanna oníwẹ̀ níbẹ̀ ńkọ́ ni ó wọnú ọba aljanna wa fi hadithin abi dhar radiyallahu anhu anna rasulullah sallallahu alaihi wasallam awsahu abu dhar òun náà sọ báyìí wípé anabi sallallahu alaihi wasallam awsahu ó ṣe ó pa àwọn níyànjú kan ó sọ wípé la tushrik billahi shay'an wa in qutti'ta aw harrikta pé ànábì sallallahu alaihi wasallam sọ fún wípé èrè àbídàr má bá ọlọ́wọ́ bá má bá wà ọ̀rọ̀ bú pẹ̀lú nǹkan kan wa in qutti'ta kódà kí wọ́n máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ kọ́dà ìdùnnúlẹ̀ báyìí kí wọ́n máa kún wẹ́lẹ́wẹ́lẹ́ má bá ọlọ́wọ́ bá wọ́n wá in ṣẹ̀rẹ̀kà bákan náà kí wọ́n su kan kó táyà sí ẹ lọ́rùn kan bu petrol sí láwọn ó sàánà ṣiṣẹ́ àlẹ́bẹ̀ẹ́ni so eléyìí ìkìlọ̀ ni àti ìró ìdùnnú náà ló jẹ́ ìró ìdùnnú ẹnikẹ́ni tó bá gbìyànjú tí ọ̀bọ̀n bá yóò wà àlùjànnà ìkìlọ̀ tí wọ́n bá ń mú wa tí wọ́n láwọn fẹ́ kún wá wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n láwọn fẹ́ dáná sun wá àníṣẹ́ ká má bọ́lá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́rẹ́ ọba kó jẹ́ kí àwọn ọ̀rọ̀ náà kí ó ọdún bí a ṣe sọ̀rọ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم إراكم àwọn ìgbìyànjú tí wọ́n pò wá sí gbogbo kí a dá sí fíṣàbílẹ̀ àti mọ́sálásí kájọ kí a má fojú rínà rẹ̀ so ó lè kéré lójú wa ó dẹ̀ lè tóbi níwájú ọlọ́run kọ́lọ́n bá kó wà lọ́rùn so ẹjọ́ ẹjẹ́ ká mú sùúrù ẹ̀dá kùn torí tọ́lọ́run ká mú sùúrù wọ́n ní ká fáwọn oníṣẹ́jú márùn-ún kọ́lọ́nkọ́ ó san alẹ́ san asalaamualeykum. asalaamu alaykum. wọ́n ní ká fi tó wa létí pé àwọn bàbá wa ti wọ́n ti dé. jazakumullahu khair.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 اللهم صل على محمد وعلى آل بيته على ازواج وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على ازواج وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وأنتم أولي ولي ولي نعم السلام عليكم ورحمة الله وبركاته akíyín pé jazakumullahu khair fún ti gbogbo ẹ̀ fún ti dìde ẹni tí ó lè dìde fún tàwọn dùá fún ti sùúrù wa ó ti ẹ̀ka tiwa mi láti nǹkan bí aago méje but uh, àwọn doctors ní ká tẹ̀ jẹ́jẹ́ àwa ń lagídí pé ṣe báwa la lára wa Allah subhanahu wa ta'ala wa ń jẹ́ pé wa pé ara náà lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ fún o eh, so ara ń gba ẹ̀tọ́ rẹ̀ tipátipá nù eh, kí ọba adẹ́dà kọ́ bá san gbogbo alẹ́ sàn rè àbá sọ pé ká mú sùúrù ká kúkú sọ di jẹ́ mẹ́jọ kọ́lá ń ṣọ́ àjùgbà náà lọ ṣùgbọ́n ìbùnà sọ́nẹ́sì àfàzàwọlá ra ọ̀rọ̀ àtibá àwò wọ́n fún wa lọ́rùn wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ níjọ́ sẹ́pítẹ́mbà ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lónìí torí ẹ̀ ṣe kútúbà níjọ́ jimá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe alkawan àwa ṣe promise pé inṣàlá a sọ̀rọ̀ ṣókí. tí mùsùlùmí gbọ́dọ̀ ní lọ́kàn tó jẹ́ pé tí ó bá bùkù nínú ọkàn rẹ̀ yóò fa wàhálà fúnjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámù ó ní wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám òjíṣẹ́ pé kò dẹ̀ sí nǹkan kan tá a fi yanjú ilé ayé tọ́run fi gún régé tí ọba adẹ́dá òfin rọ́jì ńlá Muhammad sallallahu alaihi wa sallam ká tó nǹkan ní títò tó jẹ́ wípé ó bá mu ẹni tí a tó ègéǹsì ẹ̀ gan tínú rẹ̀ ọmọ dùn wípé eh, eh, eh, mo gbà bẹ́ẹ̀. sallallahu alaihi wa sallam lọ́lọ́run ọba fi hàn. ló fi jẹ́ wípé àwọn ọ̀tá gan bó tiẹ̀ jẹ́ pé wàjáhàdù bíhà istaqinat bihi anfusuhum ọkàn wọn ń balẹ̀ sí pé ah, òdodo ní dẹ̀sọ̀ bí wọ́n tiẹ̀ bá a ṣe fàǹfà torí wípé kíni ọ̀rẹ́ kò rí kò rí abẹ́ òjíṣẹ́ náà sàásálàm sásí láti ṣèbàjẹ́ ọ̀tá tó fojú hàn kò dẹ̀ jákàmùnà dáadáa látọ̀dọ̀ rẹ̀ ló fi jẹ́ pé even ọ̀tá gan-an wọ́n gba wípé kí wọ́n fi tí ọba sọ ṣe ìtọ́sọ́nà wọn. Ah, ọkàn wọn balẹ̀ sí ó fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ kò fi lọ́lẹ̀ ní lọ́lẹ̀ wípé tí mi ì bá sí ń bẹ̀ mọ́ o kò ní ṣeéṣe ó fi lọ́lẹ̀ ní wípé Allah subhanahu wa ta'ala ọkọ̀ máa ṣe ó fi lọ́lẹ̀ ní lọ́lẹ̀ wípé àwọn òdodo ẹ̀tọ́ rèé o tọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ dì mú lópin ìgbà tí wọ́n bá ti ń dì í mú wọ́n ní fọkànbalẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti dì í mú tọ́ ọ̀rọ̀ wọn dojúrú ni Allah subhanahu wa ta'ala ló fi sọ pé sọ fún wa pé man a'rada 'an dhikri fa inna lahu ma'ishata danka yàrá títí mo fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá kọ̀yìn sí bóun ní tẹ̀lé. E ilé ayé rẹ̀ ó dojú ègbón ó ní falyahdhar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ìkìlọ̀ ní o fún gbogbo ẹ̀dá tó bá yapa sí tí màmá gbé wa o sallallahu alaihi wasallam ọba láyé fìtínà yẹn o mùkádìmà ni introduction ni fún ìyà ẹlẹ́tẹ̀ elérò níjọ́ gbẹ̀ndẹ̀ alkiam Allah subhanahu wa ta'ala kò sọ pé tó bá wà láyé o òfin ni tí ọba adẹ́dà fi lọ́lẹ̀ ló fi jẹ́ wípé à ń tò ètò ìgbésí ayé ní títò tó jẹ́ wípé ọkàn balẹ̀ sí i ẹni tí ń tò ẹni tí wọ́n ń tò lé lórí ó gan náà eré ọkàn máa jẹ́ kókò sọ́nà mí mà àfi tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gbọ́. àwọn ẹni rẹ̀ tí wọ́n gbapò lẹ́yìn rẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn yẹn jù bó ṣe ń lọ bó ṣe ń lọ nù àtètò ayé àti bá a ṣe fúnra wa tó tọ̀run láyé ń bí kọ́run wa má bàa dojúrú. ló fi jẹ́ yí pé nínú Islam ààlà ò sí ń bẹ̀ wípé táyé ni tọ̀run ni gbogbo rẹ̀ táyé òun à ń lò ní láti fi ṣe kíni láti fi wá tọ̀run. Allah subhanahu wa ta'ala pé wabtaghi fima ataka Allah dara al ولا تنسى نصيبك من الدنيا واحسن كما أحسن الله إليك ولا تبقي في الأرض فساد إن الله لا يحب المصير gbogbo بعد ọba adéda bá fún ọ fi wá ọ̀hún má fi kan má fi kan má gbàgbé ìpín rẹ nínú tayo lé ayé láti fi wá ọ má balẹ̀ jẹ́ ìbalẹ̀ jẹ́ ni wípé kó ìgbésí ayé rẹ kọ́ yapa sí bọ́ba adẹ́dà sí fi hàn jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam bọ́lá wọn bá sì ṣe dáadáa sí ọ wípé ó fi mọ̀nà ránṣẹ́ ìwọ náà wàá ṣe dáadáa o láti pé kí ni. mú ìmọ̀nà yẹn lò tòótọ́ ọba mú lò òdùpẹ́ fọba ọba tí ò ní ká máa tara kàkà tó dá wa tó dẹ̀ fún wa nílànà tààna tá a fi ní ni ọ̀kan náà àwọn afáàmì òun ò rí irú ẹgbẹ́mínà ọba adẹ́dàrí mọ̀nyí náà ó ní ọkọ̀ question ó kọ answer. àwa ní ẹ̀dá kọ láwọn kan tún wá tún sọ pé kò rí bẹ́ẹ̀ ó ní sọ pé gbogbo ibi tó bá fa àwọn wọ̀nyí sí <clears throat> àwọn gan fún ara wọn mọ̀ ìpè ọtọ́ fáwọn. nínú akádàrá ọba adẹ́dà ìkẹrẹ ó wá ń ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí lórí tí ọlọ́run bá fi rọ́jìṣẹ́ lọ́sọ̀lá àràsọ̀lá láti kíkẹ́rẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí àwọn ọ̀tara ìwọlé. àwọn àtàrà ìwọlé tú ọ̀nà tó pọ̀ nínú ètò fẹsẹ̀ nílẹ̀ tó hàn jù ń bẹ̀ wọ́n ní colonial àgbékalẹ̀ tẹ̀sìn ní oríṣiríṣi oríkèríkè ilẹ̀ orílẹ̀-èdè àwọn amúnisìnwọ̀ wọ́n yí padà wọ́n pín àwọn bíkíbì wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ torí wípé kí ni ìdúró lórí òdodo adlo àti fair play tí àti bàbá ara tayé ju tọ̀run lọ. ó ti mú ọkàn àwọn mùsùlùmí ń lọ́tà fìráì wọlé ìgbà tí wọ́n wọlé wọ́n pín àwọn mùsùlùmí mára wọn lọ́wọ́ yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lám bó ṣe sọ lásọ̀ọ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó ní yóò ṣẹ̀kù kama tadaa al-aklatu ila qata ọkù dẹ̀dẹ̀ ọ́fẹ̀sì tennis àwọn oríṣiríṣi orílẹ̀-èdè wọ́n bo ẹ̀yìn ìjọ mùsùlùmí ní bíbò téèyàn máa bo oúnjẹ tó dùn wọ́n yà ń yẹlẹyẹlẹ àwọn sàbẹ tí wọ́n dúró déédéé pẹ̀lú jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ńjọ́ náà wọ́n ń béèrè wípé ṣé ó lè rọrùn wọ́n wá ń wò wípé ó lè jẹ́ ní tí ọ̀fà ni wípé bọ́yá mùsùlùmí ó kéré ńgbà yẹn wọ́n wá ń sọ fójìṣẹ́ náà sàràsàn àwọn mẹ́ńkìlẹ́tì náà yẹ́wò mọ ìdìn ya Rasulullah ṣé torí pé mùsùlùmí ò ní pọ̀ ńgbà náà ni òjíṣẹ́ náà sàràsàn bẹ́ẹ̀ la ẹ̀ pọ̀ wàlàkínàkùn gòsáhù ka gòsá ìsẹ́yì ẹ pọ̀ ṣùgbọ́n pípọ̀ yín yóò dàbí pípọ̀ fóòmù tí ń bẹ lórí àgbàrá tí máa ń sàn yẹn ni ẹ pé kò ní kò ní wéètì kankan kò ní relevance kankan. òjíṣẹ́ lásìlá sílá wọn bọ̀rọ̀ lọ ó ní wọlé yẹn zi ẹnna lọ́hùn mi sùdúrì àdúwìkún rọ́hàbẹ̀tẹ̀ mìínkùn jìnnìjìnnì jìnnìjìnnì yín tọ́láwọn bá fi sí ọkàn ọ̀tá yín kò ní síbẹ̀ mọ́ ọlọ́wọ́n yọ kó. wọlé yẹn zi fọ́nà lọ́hùn fi sùdúrì kùmọ̀lẹ́wàhàn ìrẹ̀wẹ̀sì ọlọ́run ọba kò sí yín lọ́kàn. wọ́n ń yà àwọn sàárè yẹn lẹ́nu torí iṣẹ́ mọ̀ pé àwọn àwọn wà lójú ọpọ́n wọn rí gbogbo ẹ̀ wọ́n ti ìgbàgbọ́ wọn ó ti dé ògóńgó òjíṣẹ́ náà sàásùlámù dẹ̀ tún ní níwájú wọn yìí tí nǹkan kan bá ti fẹ́ tẹ́lẹ̀ jibril ọlọ́run jibril aleyhisselam wípé kẹsẹkẹsẹ ọ̀yà sọ fún ọba sọ fún ọba sọ pọ́sibù gbogbo eléyìí ó ń jẹ́ bíi ntí ò ṣe é forí gbé fún ọ. kílà wọ́n mẹ́lẹ̀ wá ní ya Rasulullah ya Rasulullah bẹ́ẹ̀ ya Rasulullah kí ni ó fà rẹ̀ wẹ̀ sí. gbọ́dọ̀ méjì lòdì sẹ́nà sàásùnà sọ ó ní hubbu dunya wa karahiyatul maut hubbu dunya wa karahiyatul maut ilé ayé ìfẹ́ ràn án lé ayé yìí ìnìsòdò ní ilé ayé àti àìfẹ́ kú ì máa fọ́ àwọn èèyàn lójú eléyìí ṣẹlẹ̀ àwọn ọ̀tá wọlé ń gba àwọn ọ̀tá wọlé tán kí wọ́n tó lọ wọ́n tírèènì nínú wa kalẹ̀ ìdílé mùsùlùmí àwọn tí ọ̀sà jẹ́ aṣojú wọn kódà báwọn ọba sí ń bẹ̀ mọ́ torí pé tírèènì tí a fún wọn tírèènì inú agbárí ni tó pé òun ní ara wọ́n ti kó sí wọn lọ́kàn. òjíṣẹ́ náà sálà ń gbà tó júwe wọn ó ní qawmu min jildatina yatakallamuna bi alsinatina àwọn yìí ara wa náà ni wọ́n ẹran ara wa ní bẹ̀rẹ̀ ara wọn o gbólóhùn tá à ń sọ lẹ́nu làwọn náà ń sọ. kí ló ń ṣẹlẹ̀ ọkàn wọn engine yẹn kìí ṣe tiwa engine dẹ̀ ní engine ní issue engine ní ọ̀sẹ̀ láti gbà yín ni wàhálà ti bẹ̀rẹ̀ títí dé kí ni wàhálà yìí ṣé structure tá a jogún báyìí àtàwọn tí wọ́n ń darí rẹ̀ ṣé ká declare kófò ká ṣe khuruj alayhim àbí ká manage e? láti gba ẹni tí wà láti bẹ̀rẹ̀. torí táwọn èèyàn bá ń sọ̀rọ̀ pàràpàràpàrà ní <laughs> kìí ṣe ń táàrí lórí o ń tá gbọ́dọ̀ wò tìpìlẹ̀tìpìlẹ̀ ni láti pìlẹ̀ wá ni. alẹ́ inú àwọn yìí àwọn àfa wọn ní nìzọ́ọ̀mù kófòrò ni ẹni tó bá gbaṣẹ́ lọ́ńdà àwọn gan kìfìrí ni òun ṣiṣẹ́ ìjọba owó tí ń gba owó haramu àrínú àwọn àfa tí wọ́n hold position wọ́n dẹ̀ kúlé lórí rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ò ní nǹkan kan bá wọn ṣe o torí pé kí ni àwọn ọ̀tá ọlọ́run ọba tó òjíṣẹ́ náà sàásùlà ní àtàkùtì ń sàṣojú wọn. àwọn kan ní hmm? tá a bá ní a take position yìí ọwọ́ wa ò tí ì tẹ́kù dá o àti béèrè kú tọ́pa bàbá wa kò ní rọrùn ẹ jẹ́ kí a mú un ká ṣe ṣùgbọ́n àní ṣe bí wọ́n ṣe ń ṣe a ṣe láti fi dìfẹ́ǹdì àwọn òfin ẹ̀sìn wa. lálọ́lá yóò di sábàdà dálíkà amúra ọlọ́run lè wò bá a bá ṣe mú ṣàgbìyànjú sí lórí sí pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú gbìyànjú dáadáa ó lè yí padà fún ntàǹfẹ́ níjọ́ iwájú. èwo ló yanjú nu méjèèjì gbàgbọ́ àgbọ́yé olúkálukú àti gbàgbọ́ rẹ̀ bó ṣe pé a ní àwọn schools tiwa pé à ah, skul mùsùlùmí tí wọ́n máa kọ́ àwọn ọmọ alẹ́sìn bẹ́ẹ̀ tí wọ́n máa ti kíní bẹ́ẹ̀ ní tó ń bí gbogbo ẹ̀ torí wípé aslam tọ́ba ló ń fi ọmọ sí skul ìjọba tó wá expect wípé kẹ́sìn ọ̀yẹ́jú ń bẹ̀ ah! àwọn afáàyàn wò pé àbí wèrè lélẹ́yìí ṣé kò máa ń tí kò máa ìpìlẹ̀ ló ń bí gbogbo ìgbà tọrọ election bá dé báyìí là sọ pé position tí àwọn àfáà mú wa pé yóò mú mọ́síláhà wa òní wípé ẹni tí ó bá ṣe kó mọ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe òótọ́ bá fẹ́ jáde láyé pẹ̀lú ìsìláàmù rẹ̀ torí pé kí ni tí wọ́n bá ní olóṣèlú nílé nílùú tá a wà nísìnyí tá a mọ̀ tó túmọ̀ sí ni wípé òpùrọ̀ ni. apààyàn ni ìkà ni aláìlójútì ni ó lè kíyà rẹ̀ mọ́ ní ká kó kì mọ́lẹ̀ kó bá ṣepọ̀ ẹ bá ní háàháà kó dẹ̀ gbé Qur'an kó dẹ̀ bọ́ sí ojú kíwájú ajral aswad kó sọ pé wọn kúrọ́ mọ́ ọ́n ń nàìjíríà. kí la fà ntí ọ̀wà burú ẹ̀ntí gbé kúrò azan pé mùsùlùmí ni ó jẹ́ ntọ́ bá fi mú mùsùlùmí tó fi lè serú eléyìí ètí èsè mùsùlùmí ńkọ́ kí ni ó ṣe. ni àwọn afáfífa káyidà yìí ẹ̀ ntí ọba ṣe nínú eléyìí kọjá almaslaha arrajiha wọ́n ní tuqaddam daf'u almasila tuqaddam ala ala jalb almanfa maslaha yẹn láàmà wò tẹ́ bá wò pé ìbò yìí ọ̀jẹ̀ kíkà wọ́n lò ó. tẹrẹ ni tó jẹ́ pé ẹni tẹ́lẹ̀ bá wà ń bẹ̀ yóò dín aburú kù bí ò tiẹ̀ ní mú dáadáa wá. torí bí kéèyàn máa re re kàn sí kéèyàn ro kàn sí mo ń rúkà dáadáa sí i ni gẹ́rù máa kú nínú àwọn afa wọ́n ròyìn bí òṣìṣẹ́ náà sàásọ́là ń ṣe tòlú àwọn sáré nǹkan wá ní kò sí nínú tẹ̀ẹ̀dá ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì olóṣèlú tó máa tó bí òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀. arákùnrin kan wá ń kọjá lọ òun fìtìrí ni natural person tó gbọ́ mùsùlùmí ordinary muslim tó bó ṣe gbọ́ táàfà yẹn sọ lọ́ba bu ẹkùn ní bá ń sunkún wọ́n ní kí ló dé ó ní ha àwọn wàábí àwọn ìzálà àwọn sálàfí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé wọn ò fẹ́ràn òjíṣẹ́ náà sàlàsàlà òun ọ̀gbà èyí lòun sẹ̀ gbà ẹnu àfa àwọn lòun ti gbọ́ wọ́n ní òsì mọ́lid àfa àwọn tó jókòó ní ìsìn tó wọ́n ń pe òjíṣẹ́ náà sàlàsàlà lólóṣèlú bóòlù òjíṣẹ́ náà sì lójó lóṣèlú àwọn apààyàn òpùrọ́ ìkà aláìní tìjú àwọn jẹgúdújẹrá àjàmbá àmọ́ náà òun wá rí òun rí sójú lóòótọ́ wọn fẹ́ràn òjíṣẹ́ náà sára fẹ́ràn lóòótọ́. ntọ́mọ̀ hmm? ntorí tí wọ́n ń ṣe lòun fi ń ṣe kíyàsí ntí kọ̀mọ̀ yìí pé ó ti dojúrú ni ìpìlẹ̀ ò bẹ́ẹ̀ bọ̀tá bá sọ pé aláìmọ̀kan lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí àfa kan wà nílùú Misra sáàdẹ̀mọ̀ yìí òṣèlú Misra tòṣèlú Nàìjíríà jọra wọn gbogbo ọ̀nà ló fi jọra àfa àtàwí ó ní bíbí rẹ̀ ó ní títọ́ rẹ̀ ọ̀jọ̀gbọ́n ni ẹni rẹ̀ ni kí la fi ló bíbí rẹ̀ nídìí bàbá ọ̀tán mọ́jì lárasọ̀nà kí la fi ló ní títọ́ rí kó tó wọ ọmọ ọdún méjìlá wọ́n jẹ́ ń pa kọ́ ha Quran sórí ṣé ní títọ́ antivirus ti wà nù system rẹ̀ operating system rẹ̀ ó ti wà kíni ó ti wà straightened ó máa wà ọ̀jọ̀gbọ́n Muhammad Lutfi al Muhammad Lutufi ọmọ ìlú Monfolot ní Misiri tọ́ba gbé gègé tọ́ba ń kọ̀ nǹkan báyìí ẹ mọ̀ pé ah, ọlọ́run ti kẹ́ ẹ̀dá ọlọ́run kẹ́ ilé pẹ̀lú àgbékalẹ̀ kan wá sọ fún yín pé ah, gbogbo ohun tó o máa kọ yìí ó ibì kan wà tó o tí ì nǹkan tó yẹ kó o nǹkan tí ẹ nǹkan lórí ìsíásà òṣèlú pólítíìsì káti ẹ̀rí nǹkan gidi fi ṣe ìtọ́sọ́nà <laughs> kí ló dáa ó ní ọba tó dá mi mọ̀ yìí pé mo kórìíra ṣe àṣàmọ̀dẹ̀ kórìíra lóṣèlú sórí tó ní kí n ṣe ni kí n ti gègé bọnú ẹ̀gbin kí n wá máa olóṣèlú à ìwọ rí speciality kan tí ò ní book of reference bí rẹ̀ rí wèrèlédé nìsín wa lólóṣèlú ni abugujẹ òde nìsín wa ni fíìdì rẹ̀ ọ̀jọ́ máa yọ àwọn tí wọ́n ń da gbogbo ẹ̀rú nìsín bó ni wọ́n ṣe rí wọ́n sọ̀rọ̀ gbà ó bí ìgbà tó yẹ pé àwọn àti ọba adẹ́dá ni ẹjọ́ jókòó ni ẹjọ́ ń kọ́ tó máa búra lé lórí. ó ní àwọn ìmọ̀ lórí aburú èèyàn ló ní kí n kọ́kọ́ lórí wọn yìí olè apààyàn ó níjọ́ kan díje ẹ máa jókòó tí máa ronú tí máa sọ pé bóyá òun ó tù bá kúrò nínú aburú tó ń ṣe olóṣèlú ètú bá wọn kú sórí ìbàjẹ́ ni. ìtí ń pa àwọn èèyàn lẹ́kún ẹ̀rín làwọn ò fi ń ìtú wọn ó fi rẹ́rìn tẹ́gẹ́ ah, ẹ̀rín lélẹ̀ wọ́n máa sunkún ni wọ́n lè ní àníyàn aburú tí wọ́n gbà lórí rẹ̀. o lè lórí sòlú kan kó túbá kó tó kú yìí bá wọn lójijì ni torí pé kí gbogbo àwọn ń ta kàkálẹ̀ irọ́ àìnítìjú ìjàmbá àmánà kápáyàn e kápúrọ́mọ́ ni kò ní lójú táyà pa kájàlè èèyàn ṣe dúró ní èèyàn ṣe kó gbogbo orin tí tàn rí. bàbá wa kan wà lókè lọ láti báyìí kọ́ bọ̀ rẹ̀ kọ̀ tọ́ba tọ́ba sàdọ̀gbọ́n tí bàbá gbà kọ̀mọ̀ pé bàbá òun ò lò nígbà bàbá kú ibi tó ń kó o sí ni wọ́n ti rí ní àwọn oṣù bíi láì. ló fi jẹ́ pé situation tá a wà nù rẹ̀ a fi wọ́n lẹ̀ wọn ò já gbádùn tá a bá fi wọ́n lẹ̀ nǹkan wọ́n pa wá nígbà wọn bá fẹ́ dìbò èyí tá àmàmà islam yóò gbé kọ́ mùsùlùmí rẹ̀ jáde àbí bẹ́ẹ̀ kọ́ torí pé wọ́n fẹ́ gba bóòtù lọ́wọ́ prime minister Italy masihi ni wọ́n ní kọ́ wá fọwọ́ sí pé orí bíbù àwọn kò ní ṣẹlẹ̀ nílùú wọn mọ́ kí ló sọ. So? ó ní gbà tóun ọ̀yà wòrè òun ó sì buwọ́ lu eléyìí gbogbo fọ́tò mary tóun rí ń borí nì ó sì wá jẹ́ pò lòun ó buwọ́ lu òfin wípé kí a má borí mọ́ òun ò ṣe o. olùkọ́ bẹ́ẹ̀ ń lu yìí mo fọwọ́ bọ̀ láti wọ́n ní àwọn aráàta tì í wọ́n sọ yìí àwọn tí wọ́n máa ń bojú yẹn àwọn ni terrorist kọ́ báànù rẹ̀ kọ́ má jẹ́ wọn bójúmu. torí pé ọlọ́jọ́ lórí. tòlú síwẹ̀ orí màálùú ni kì í ṣẹrù síbí ẹgbọ́n rí kí wọ́n fi síbí gbórí màálùú. àwọn ọmọ tí wọn ò tí ì tí wọn mọ̀ wípé ọ̀run là á lé káyé ó tó tò àìgbé wọn á sí ipò agbára torí yóò balẹ̀ ni wọ́n ìmọ̀dò ni wọ́n kí ni Yorùbá sọ wọ́n ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ ẹrú a máa ń ṣọ ìran ọmọ ta ni kí ni ká tó gbé sípò àmánà àìkàn rí wọn ní rẹ gbogbo ohun tí ìbá fún a rí èèyàn mọ̀ mọ̀ wọn kì í sì bá a rí pèmí mọ̀ wọn tí wọ́n bá ń gíìbù lẹ́kítọ̀ lórí ìrun ọkọ̀ọ̀kọ̀ gbé sífọ́tò sọ́láàtì sheikh muhammad nasir al-albani torí kò tí ì sí tíra kan tó sọ nípa sífọ́tò sọ́láàtì nàbí sàásà bí irun tíra yẹn bí tífákìlì ulama wọ́n kọ̀kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà ṣùgbọ́n wà láì kéèké o. ọ̀rọ̀ rẹ̀ sọ làwọn kan tí wọ́n fi ń kírun kódà ẹni tó jẹ́ etí ìṣe mùsùlùmí ọgbà fúlàmù pé òun fẹ́ máa kírun àlòjíṣẹ́ náà àṣàlà ń ṣe mọ́ lórí oyin iná lọ la yọ ìyídẹ́ ní àzàdín bọ́rọ̀ jùlọ ń fa jẹ́rì òfin ìrọ̀wáyà bí akọ́wámi láàkàlàkà lọ́fún fi ọlọ́run ọba ó fi àwọn kan rẹ̀ ẹ̀sìn yẹn lọ́wọ́ àwọn gan ní nípinnu rẹ̀. tó ń túmọ̀ sí pé ojú ogun la wà gbogbo ibi tá a bá ti rẹ́tọ̀ mùsùlùmí gbogbo ọ̀nà tá a bá fi gbà mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́ gbogbo ibi tá a bá ti rí mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́. àwọn tí wọ́n fa ọkọ̀ mùsùlùmí yọ torí ká fi sọ pé mùsùlùmí ni ká fi dìbò fún ọ ńgbà wọn dé bọ̀ǹtà wọ́n wá ní ọ̀rọ̀ aborí àborí. sọ́gbọ́pọ̀lọ́ àwọn èèyàn wá ń sọ̀rọ̀ àdìbò àdìbò bẹ́ẹ̀ ni àgbẹ̀ àpá ní dìbò fún ìṣùgbọ́n ẹni tí ó bá ti ní tí ó bá ti ní dá padà àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ mùsùlùmí ó borí ajọ́ níní tí ó borí yóò ṣe gbogbo lóbìnrin ọkùnrin àsìkò oorun a nínú wọn tí wọ́n sọ wípé wọn ò gbọ́dọ̀ fààyè múlẹ̀ nínú school curriculum gbé tí wọ́n bá délé kí wọ́n lọ́ máa kí subhanallah. ní àgbo tó jẹ́ pé mùsùlùmí ló dẹ̀ pọ̀ jù àṣebá àwọn kan ni ẹ àwọn kan ni ẹ ẹ̀kan ni ẹ̀kan ni tí a bá délé ni wọ́n ń ṣe ṣé bákan náà ni gbogbo ẹ̀ lá. mo ní in-law tó jẹ́ ó ṣe ń bá bọ̀ pẹ̀lú ẹ̀rọ ẹ̀sìn ni aborí àti gbogbo àṣekìn ní skul tọmọ rẹ̀ ń lọ ní New York City headquarter gbogbo لا كأني كأني أقول يعني رئاسة الكفر يعني ọmọ òun ó borí o wọ́n ní ah, wọn ni ní ẹ̀tọ́ rẹ̀ is is that right wọn ni is that right. àwọn ọmọ ọmọ Somalia wọn lọ kírun rúurú àti asiri iléeṣẹ́ wọn fáyà wọn wípé. wọ́n fi bí sẹ́lẹ̀ àwọn ọmọ yìí gbé ẹjọ́ lọ síwájú wípé káwọn tó wọlé àwọn sọ fún wọn pé mùsùlùmí làwọn àsìkò òun àwọn ọ̀gbọ́dọ̀ fi ṣeré láìfọ̀ àwọn ọ̀dàlẹ̀ lórí tí wọ́n bá rí i pé àwọn ń ṣiṣẹ́ dáadáa tí ń jẹ́ káwọn máa ṣe dáadáa ni wípé àwọn ọ̀fẹ́ jàǹbá àmọ́ náà ẹ̀sìn àwọn ọlọ́kọ̀ àwọn bẹ́ẹ̀ ẹ̀sìn tó bá kọ́ àwọn bẹ́ẹ̀ yìí tí zulu tó bá ti tó àwọn gbọ́dọ̀ lọ kí asiri gbọ́dọ̀ tó àwọn gbọ́dọ̀ kí lọ́bi iṣẹ́ wọ́n dá wọn padà wọ́n. tọ́wọ́ ọmọ mùsùlùmí wá sọ yìí pé kí wọ́n dáàbò rí padà sí status quo kí ni status quo barakallahu fik. ni pé ogun yìí ò tí ì tán o. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni la'anallahu yìí sábà da dhalika amra fi jẹ́ pé ntí àwọn àfáà mi sọ ní pé tá a participation wa yóò dín aburú ikú wikpe kó tún máa tẹ̀síwájú lọ ọbẹ̀ tán ẹni téèyàn bá tẹ̀ka fún kọjá ẹni nírètí sí pé. eléyìí tí ẹ ń lé òpó jùnú wọn bó tiẹ̀ jẹ́ pé kọ̀sọ́mọ́ náà máa já kọ̀sọ́mọ́ náà máa bàn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا pé àní bèrè bèrè báyìí ó ti mọ̀ pé wọ́n ní kò jẹ́ ní tó jù lára rẹ̀ èyí tó bẹ́ẹ̀ kí n lọ èyí tó bẹ́ẹ̀ kí n lọ èyí tí mi náà gbọ́ mọ̀ kẹta. nàbí torí àsìkò ìbéèrè yẹn ní pọ̀ ṣáàlà. ok àwọn wọlé afẹ́lẹ́ one, two. Abu Aisha. Abu. Now, number one, two, three. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. jazakumullahu khairan jaza nam ah, kí ọlọ́run balẹ̀ kọ́lá kó bá a ṣe àlékún ìlera fún yín lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú tí ẹ bá sọ nam abin bàbá ìyànà lórí àwọn ọkàn lóṣèlú a ń ṣe fanfa ní àwọn ìtọ́láwọn bọ́dà kan látara yìí pé kí ló kọ dí àwọn láti fi ìjọ ẹ̀sìn táwọn wà fi ṣe campaign fún yálà candidate kan tàbí ẹgbẹ́ kan náà èmi dúró lórí pé kí mùsùlùmí ni. kí mùsùlùmí ọmọ bá wọn ṣagbátẹrù pé wọ́n ń campaign fẹ́gbẹ́ kan. náà èmi dúró lórí pé púpọ̀ náà àwọn ìjọ mùsùlùmí they are registered Uh, society, maybe NGO and others. Right. Under the revision of complaints. No. Tó bá di wípé ẹ ṣe nǹkan tí something that was not spelled. No. In the CIC ben. registration form. Ben. Now, the general external factor due to the uh, government policy. No. Tó lè wá látara the political instability the certificate can be withdrawn that is one ẹ̀kejì ń bẹ pẹ̀lú òṣèlú orílẹ̀-èdè wa ó lè láì mí lọ wípé ẹni tó bá fẹ́ campaign fún tó bá fẹ́ dìbò fẹ́ tó wù kó ṣe personal ground now ẹni tó wá sọ fáwọn ènìyàn yálà àwọn àmì ìwòrán àbí ìran kan pé kó dìbò fẹ́ ní báyìí tó bá di pé àwọn ènìyàn wọ́n kábàámọ̀ aburú lábẹ́ candidate yẹn. ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń tí wọ́n jẹ́ umara òní wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti pé ọ̀gọ̀rọ̀ wọn orí wọn ò kúnná tó maturity yẹn ó wà lákìn tó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n è gbé poison fún wọn mú báyìí wọn ò ní mà wọ́n dẹ̀ dẹ wọn. ẹ jẹ́ ká fún yín ní instance kan. nígbà tí àwọn boko haram hadahumullah tó ní wọ́n ti jáde kó nù ìṣesí tí mùsùlùmí tó tó mú wa látara pé kí ni àwọn ti ṣe tẹkfíìl hukam nígbà wọ́n ti ṣe tẹkfíìl wọn wọ́n ní khuruju alayhim wájib tó ti yé báyìí nísìn but ṣọ́ọ̀mà tó o bá wò ó àwọn wo ni ẹ̀mí wọn parun sí i láti ìgbà tí incent ti bẹ̀rẹ̀ jù mùsùlùmí ni kì í tún ṣe yẹn nìkan situation tá a wà yìí tó o bá ṣọ́ọ̀mà ọ̀tẹ́ ẹ̀sìn Islam ó lo mùsùlùmí láti dẹ tàkúté mùsùlùmí kí wọ́n lè bá a kú bẹ́ẹ̀ torí wọ́n ń ka ìtàn wa wọ́n dẹ̀ ń kàṣe sí wa ju àwa gan lọ. sọ́dọ̀ àwọn ọmọ ntàkùnbà ṣe tàbí táwọn bá sọ tó jẹ́ pé mùsùlùmí tí ìmánì bá ṣe kù lára rẹ̀ yóò jáde síta yóò tara ibi tí máa ti ń tara wọn wọ́n kàn kó ní bí wọ́n fi àgbo wọn kó bẹ́ẹ̀ ń padìyẹ. taking for an instance nígbà tí mo issue Boko Haram wọ́n pè á fún lecture ní Bonny Island. nàbà ni the first place láti ṣe lecture báràkà àwọn sọ́jà ni. a sọ lórí wípé kí la wá ṣe láyé gẹ́gẹ́ bí ẹ̀dá ọ̀jẹ́ sọ́jà o ọ̀jẹ́ sọ́jà o ọ̀jẹ́ ojúlógun ọ̀ṣọ́mọ́lógun nǹkan kan tó gbogbo ẹ̀dá lọ́yẹ̀ká jólógun bá a ṣe ṣe tán báyìí kwẹ́sà àkọ́kọ́ wọ́n ní wọ́n á máa ń kó àwọn lọ sí ibi tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń ṣe fàǹfà tíjà ń bẹ́ẹ̀lẹ̀ ìbádẹ́ máa ń wà lọ́wọ́ àwọn káwọn pa àwọn èèyàn wọ́n ti pàmìtì àwọn lórí yìí táwọn bá tíjọba bá rá wọn lọ sírú bíi báyìí kí ni káwọn ṣe. first question tí wọ́n béèrè ni mo bá yàwó Aisha rántí wọ́n ní ìbéèrè àwọn ni ìgbà wọ́n béèrè gbogbo wọn bá gbé tip rẹ̀kọ̀dà wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọ́n gbé sí mi wájú. اللهم يا من علم آدم آدم الأسماء علمني ويا من فهم سليمان فهمني وأديني لما اختلف فيه من الأمر فإنك تهدي من تشاء إلى صراطك المستقيم mọ̀nítọ́ sọ́jà nàìjíríà tírénì tí wọ́n fún wọn kódà àwọn ọ̀tá nàìjíríà àdá wọn rẹ́spẹ̀tì wọn wọn ni bẹ́ẹ̀. mo ní àwa tá àti ẹ̀ ní tírénì sọ́jà yìí a ní àwọn marshal àti kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a kọ́ tí wàhálà bá dé àkọ́kọ́ lónà. tí wọ́n bá máa lọ sí àwùjọ bẹ́ẹ̀ ẹ má ti lò kọ́kọ́ ló ń tẹ́ ẹ mọ̀ ní ọ̀nà míì tí má ṣe àti iná ṣùgbọ́n tẹ́ni yín bá wá fẹ́ lọ sí o ajẹ́pẹ́ ni yín lẹ̀ ń dífẹ́ǹdì ní ráìtì láti dífẹ́ǹdì. question takute ni torí head of state kọ́lọ́mù bá fọ̀rún kẹ́kọ́ bá foríjì ọmọdé musa yàrá àdúrà ó ti sọ tí ó rí information tẹ́ ń wọ pé ẹ pa wọn ẹ má foríjì wọn ẹ má mú sùúrù pẹ̀lú wọn wọ́n sì yẹn tí wọ́n fi lẹ́ ẹ pa wọn ó ti kọ́kọ́ sọ yìí. wọ́n á pé ní opposite view gẹ́gẹ́ bí eré àfààní wọn láǹfààní wọn tá a bá ń rò wípé wọn ò fọ́ ìrọ̀lá ń pa but ṣe a ní security kẹjọ ní. Asante. Hani sikirisa. Ayé inú àwọn ọmọ ya máa ṣe wọ́n ra àwọn báyìí wọ́n wá ní báyìí ibẹ̀ ló náà ti gba ẹ̀sùn láàmú tiẹ̀ lọ́lọ́mọ bá ti fò yéye tó ti dẹni tó serious dì ní. Minal mukhabarat al-amn nínú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìjọba nínú àwọn jẹgúnjẹgún kínní ni látara ìpè wọn ti gbọ́rọ̀ pé ah, kátìbí o kati kátìbí o kíyèsí kú o a kò bí njọ́ kan lóòótọ́ kíláàsì jábọ̀ gbólóhùn ló mú ntòmú tiẹ̀ kíláàsì jábọ̀ kíláàsì jábọ̀ ọlọ́run ò ní bí wàá lè bóyá sọ́jà ní á kíláàsì jábọ̀ ntòmú kíláàsì jábọ̀ ọlọ́ a rí nínú wọn tẹ́lẹ̀ nínú oṣù Ramadan.

ńgbà tó ka gbogbo ẹ̀ fún mi ọwọ́ mi bọ́ àwọn èèyàn ṣe bàjẹ́ bólúkálukú ṣe ní executive capacity tó bẹ́ẹ̀ ló ṣe ń ṣe bàjẹ́ tó àti ti kọ̀kọ̀ àti ti gbangba nǹkan kan ṣoṣo ni màá sọ fún ẹ ẹni tó bá tún èyí tó kù nínú ẹ̀sìn rẹ̀ ṣe ọlọ́run ọba tún ètò ti kọjá ṣe ṣùgbọ́n tí ò bá tún ẹ̀ tó kù sí èyí tí ó kọjá àti tí ń bọ̀ ọlọ́run bò ní forí jìn o. ó ti há wa ń kọ́ta Kùránì gbogbo àwọn ọmọ rẹ̀ ló ti sílẹ̀ kí o torí mo sọ fún mo ní sórí ntí ó determine serious tí èso jèé onílé akọ̀rán <laughs> táwọn bá ṣe wọn lágbàgbà náà máa ń ṣe kàtìkàtì ẹni ojú kò ti kọ̀tà ṣáfi mọ̀ṣẹ́fẹ̀ mahir musaddaq man ja'alahu amamahu qadahu ila aljanna wa man ja'alahu warahu saqahu ila an-nar ni ẹni tó bá bá gbẹjọ́rò ẹlú ara ẹ ti là ẹni tó bá gbé e síwájú pé òun ló wọ́n máa wò láti máa fi ṣègbésẹ̀ láti máa fi wú láti máa fi lògbésẹ̀ ayé yóò ti lọ ní àlùjáná yóò tọ̀ sọ́nà àlùjáná rẹ̀ yóò dẹ̀ mọ́ lọ. gbẹ̀ni tó bá gbé jù sẹ́yìn yìí pé kò sí ní tọ́kàn nípa kùránì kùránì ọ̀ wà á ti lọ́kàn látẹ̀yìn wọnú náà. so irú nǹkan báwọn ó pọ̀ tó yẹ pé àwọn olórí yẹn majority yẹn ò sí àrí hmm. nínú àwọn olórí yẹn àwọn olórí ẹgbẹ́ tó jẹ́ pé àwọn kí wọ́n jókòó lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n máa ń ṣọ́ ọ̀rọ̀ sọ bọ́tọ̀gọ́rọ̀ wọ́n èyí wo ọgọ́rọ̀ ẹ̀ sọ pé òun ṣe wá sí tó bá pé wọ́n mú un. gbére ni ọ sùn ni ó wà nínú ẹ̀wọ̀n torí wípé kí ni character assassination ni ṣe tàǹgbà tó bá ti sọ̀rọ̀ tó dáko ilé tó dáko ilé tó dáko tó ń ba àwọn èèyàn jẹ́ tó jíṣẹ́ náírà sọ́nà ọ̀dẹ̀ pa bẹ́ẹ̀. wá sí ìṣe tí yẹn ṣe láti fi lọ́ǹchì ara rẹ̀ láti fi lọ́ǹchì ọba adẹ́dà ọba tó ti wà lọ́ǹchì tẹ́lẹ̀ àti fi àpèjúwe rẹ̀ hàn àti bí adùn tí ń bẹnu súnà hàn ni kìí ṣe wípé àmọ́ fẹ́ lọ́ọ̀tì ara rárá rárá wọ́n ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ ẹni tí ń pèpè kọ́kọ́ kó túnra rẹ̀ ṣe náà kó túnra rẹ̀ ṣe gbogbo ohun tí ń bá ń pèpè lé lórí kó ṣe gbìyànjú láti máa mú lò tí máa ti ń mú lò. ntí máa ń sọ kó tó sọ̀rọ̀ kan bíi méjì àwọn èèyàn wọ́n mú wọn lọ́kàn kankankan tó yẹ àwọn ẹlòmíín bẹ tí wọ́n sọ̀rọ̀ tí ó pọ̀ ju tiẹ̀ bẹ́ẹ̀ lọ kò dẹ̀ ní mú wọn lọ́kàn kankan torí pé kí ni kò sí mọ́lẹ̀ ń bẹ̀. ló fi jẹ́ pé n tó léwu jù tó dẹ̀ ṣòro ṣe jù ó ní pèpè sójú ọ̀nà ọba adéda Allah subhanahu torí pé oríkọ́ ó rí pa kí ìkíláàsì tẹ́lẹ̀ pa kí a máa ṣe ìsáàbà ara rẹ̀ ní tí mò ń sọ yìí ṣé torí tọ́lọ́wọ́ bá ní mò ń tún sọ gbogbo ẹ̀ máa yẹra rẹ̀ wò tí ó máa ọgọ́ra ẹlẹ́gbẹ̀rún nìyẹn constitution ẹgbẹ́ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ pèpè sí oríṣiríṣi báwọn tó ń ti ń fa gbogbo wàhálà náà tó bẹ́tà òní kí ẹ̀ ń wo situation tí òun wà kọ́ wa lo òfin ẹ̀sìn láti fi ṣe tí ó fi jẹ́ wípé dáadáa yóò wà fún ẹ̀sìn látara rẹ̀ ó lè má dáadáa òun lè má ó lè má affect òun torí pé òun lè má dúró tẹ̀sìn ní dúró tìtọ́ jẹ́ wípé dáadáa tẹ̀sìn yẹn ọ̀kan but kò ní bìkítà ń bẹ yín torí wípé kí ni tó pàtàkì jù gangan gangan ó ní kí ni ẹ̀sìn. ṣètìyé náà. jésù àfọlọ́wọ́. wọ́n ti fi lọ́wọ́ àfọlọ́wọ́. náà tí mo tó jẹ́ pẹ́sàn gan ni pé. náà àwọn tí ó bá sọ̀rọ̀ òṣèlú lẹ́yìn ìgbà tí wọ́n ti dìbò fún candidate of his own choice ben. due to his own persuasion ben. tó bá kàbámọ̀ àbúrú látara ìjọba ẹni yẹn ṣé kò ní dáhùn fún wájú ọba dẹ́dà. yóò dáhùn. yóò dáhùn. salamu alaykum wa rahmatulah. amana ni tó ń bá ti fẹ́ alaykum salaam tó bá ti fẹ́ tẹ̀ka fún amana ni òun gan gbọ́dọ̀ mọ̀ pa amana ni ìwọ gan tó ń tẹ̀ fún un ṣó rí dáadáa ṣé ìdí ó ní ìdí tó lè explain níwájú ọlọ́run bá pé ìdí tí mo fi ṣe fún lágbájá ni ọ pàtàkì. question mi ni pé sá gẹ́gẹ́ bí kọ́ńdà táwọn afa máa ń sọ wípé àlùgọ́ yàtú láàtúbárẹ̀ olùwàsílà ṣé a lè lò níbi yíṣu tá à ń sọ yìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn àyà tó ń sọ wípé wa man lam yahkum bima anzala Allah fa ulahika umul kafirun fa ulahika umuz zalimun fa ulahika umul fasiqun tábà wo àwọn àyà yẹn láti wá fi tẹ̀ka fẹ́nìkan gẹ́gẹ́ bí wípé bá ṣe mọ̀ wípé ẹni tó ń lò dé ìyẹ̀kù tá à ń sọ yìí àfi kó gba àwọn ọ̀nà yẹn lọ. musalam mú ibi tó ti kọ́kọ́ mọ́rọ̀ ni based lórí iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba kan fún ara rẹ̀ kí ni hukumu kò fẹ́ mú wa lórí rẹ̀ sọmọ pé kò tẹ̀lé kọ́ ìdá Islam àwọn tí wọ́n dẹ̀ ń gbé kalẹ̀ kéésì wọn ẹ̀sẹ̀ lẹ́sìn Islam fún àwọn takò tó ọba lọ fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ pé padà sínú mọ́ṣáláṣí àbí bẹ́ẹ̀ kọ́ ọgọ́rọ̀ wọn báwọn ok àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ under circumstances hukumu wo la pass lé wọn lórí. ní àwọn àfáà yẹn fi wò wípé aburú tí àwọn ọmọ gbogbo eléyìí o aburú ti ń bẹ nínú kákóraró ọ̀pọ̀ ju yìí pé tí wọ́n bá yìn rí ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ń sì ń dẹ́rù bá wọn wọn ò lè yáwọ́ tán ń sì ń dẹ́rù bá wọn jẹ́ ọ ní instance kan àsìkò ọ̀run wọ́n wá láti north wọ́n wá sí kòmí láti wá ṣe mítì wọ́n fẹ́ kí wọn. àwọn tí wọ́n ṣe mùsùlùmí nù wọ́n fẹ́ rí in fact pastor bá ṣe ń ṣàlùwà tí wọ́n fẹ́ gbé irun dúró kó ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yà tí ò tí kírun tí ò tí ṣàlùwà láǹtì pásítọ̀ ìṣe àlùwàlá nìtì ó dẹ̀ jọ yìí wọ́n jọ kí òun lélẹ̀ kọ́ fi máa burú olóṣèlú ọ ẹni tó wá dúró lẹ́yìn tí ó tètè sàlùwà láyìn wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀ sọ fún apò tí dára wa ó ní ó ní kò yé o ah. ẹ̀sìn òun ò kú lórí ẹ̀sìn tó ń wà ó lè jẹ́ ibi tẹ́ǹtì ń kírun ilẹ̀ ti pín nǹkan tí ó yọ òun lẹ̀ olóṣèlú tó o bá rí ètò pera rẹ̀ ní mọ́ọ̀mù tó jẹ́ yí pé ẹ̀gbọ́n rẹ̀ ni ọmọ ìyá rẹ̀ ni tó kó sínú ẹgbẹ́ àwọn aláwo tí ń ṣe pé kínní lóní ose kínní kínní lóní ose kínní tí ń pe oríṣiríṣi orí ibùn tó o àmọ̀ wípé à ń jò ló kọ́ eléyìí mọ́jọ́ yọ̀ lẹ́nu má jẹ́ ọyẹ́ ọlẹ́nu láti ṣe lè alákọ̀ọ́kan nínú wọn wọ́n ní sọ pé ṣé wọ́n tó ti ṣe báyìí wọ́n tó ti ṣe báyìí wọ́n tó ti ṣe báyìí kí ni kóhùn ó ṣe o wọ́n ní sọ́ọ̀mù ewu mo ti sọ wọn náà ó mú o jiyàn ó ní ṣé wọ́n tó ṣe báyìí kí ni kóhùn ó ṣe ṣe ìwọ ṣe báyìí ìwọ ṣe báyìí ìwọ ṣe báyìí ní àárín ẹ̀rú rẹ̀ ń bá wọn àwọn kankan bẹ tó yẹ pé wọn torí pé òun tó ara wọn láyà ló ti ṣe olóṣèlú èṣà rẹ sọhánàlá tá a bá dáàrin mùsùlùmí tá a rí pé àwọn mùsùlùmí pọ̀ ń dùn kó tó di pọ́ wá gbogbo àwọn kọ̀wá ìdúró manhaj salafiya yẹn kàyó ti ha dáadáa mo mọ ẹnìkan kiri pé wọ́n mọ ẹ̀gbọ́n ni zaka ni wọ́n máa ń pè lókè lọ́hùn tá a bá rẹ́ni tọ́jú ní tá a mọ̀ nínú ilé wọn yìí pé àwọn èèyàn dáadáa la mọ̀ wọ́n mọ̀ nínú ilé wọn o ṣùgbọ́n wọn ò yà dáadáa lókè lọ́hùn wa ní olùkálùkù ọ̀yọ́ zaka zakaalé wọn lélẹ̀ ní tí wọ́n máa ń pè nù òun náà máa gbọ́ wọ́n sọ wọ́n ní pé zakaalé wọn lélẹ̀ zakangina wọn yẹ pé zakaalé àwọn alágbájá àwọn èèyàn rí làwọn mọ àwọn ọmọ ṣùgbọ́n eléyìí yapa nu wọn wọ́n wá fẹ́ deliver lecture àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ àwọn sọ́láfin ni ní apọ̀nbẹ wọ́n dẹ̀ ti gẹ̀gùn dé yóò gbọ́ torí rẹ̀ lẹ́nu gba àwọn gbé máìkì fún un <laughs> ó ní sẹ́rìngbò ṣe ọdímà kọ́tùbẹ̀tì làájà gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ ń kọ́kọ́ ń wòra àwọn ike tó mú àwọn nùsùsù wá tó bẹ̀rẹ̀ sí ṣe àwọn kankan ó dé lẹ́vù kan àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn ò lè kojú eléyà fáwọn afá. wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ hujja òun ò dẹ̀ sọ tó ń sọ yìí lásán Al-Albani sọ báyìí bùnú báàzì sọ báyìí sọ́ọ̀lì bùnú tèmi ń sọ báyìí àwọn dẹ̀ ní kọ́ńtàràtù da'watu salafiyya fi há sọ sọ́mà sọ́n sọ́mà. olóṣèlú nù olóṣèlú nù ló fi jẹ́ pé àwọn ẹni tọ́wọ́ àwọn kan sọ pé tọ́wọ́ bá àwọn olùpọ̀ gọmọ́sùn ọ̀sọ́ bẹ́ẹ̀ fi gbogbo ara sojú fi gbogbo ara sétí ó lè sọ̀rọ̀ kan tí ó jì kínkínní báyìí lọ ntọ́fẹ́ sọ gangan tí sọ̀rọ̀ dáadáa rẹpẹtẹ lẹ kó a sọ̀rọ̀ kínkínní kan báyìí ntọ́fẹ́ sọ gangan gan gbogbo ntọ́ ìrírí kínkínní ń lò dálé lórí kìí ṣe gbogbo ntọ́ sọ̀kalẹ̀ wọn wọn olóṣèlú so tí situation bá ti wà báyìí jíjùlẹ̀ kó bá wa ju ká sọ wípé ha à ń tẹ polisi wọn lọ ló fi jẹ́ pé eh, participation wọn jẹ participation policing láti fi pè wọn ó padà sípìlẹ̀ gbogbo àwọn háyà yẹn ó tẹ̀lé ó mọ̀ àtàwọn àwọn àyà mi tó tún gbóná jù báyìí lọ àtàwọn ahadis òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam náà naam lórí àdìsí yẹn tó àdìsí kan tó sọ wípé anabi sọ̀rọ̀ sọ fún eh, abdulrahman bin samara so pé tí o bá gbéra ẹ sílẹ̀ ní pé o fẹ́ fìrẹ̀ ṣe lórí ní pé wọn ní aláwo ní wọn lọ́wọ́ lé lórí. bẹ́ẹ̀ni ní irú àwọn ilé ìtawà ń sọ. àwọn afáà ṣe gbogbo àwọn àlàyé mi lórí rẹ̀ masalan ṣọmọ pé nabiyullah yusuf sallallahu alaihi wa alayhi ó ní ẹ fún mi ní position báyìí torí mo mọ̀ pé mo ká yóò sùn wọn lórí rẹ̀ tí nǹkan bá dojúrú tó jẹ́ pé ó di irúwọ́ ògiri wa táwọn tí ò lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ń dùn tẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí tó dẹ̀ ní irinṣẹ́ láti ṣe tí ò bá jáde nígbà yàn aburú ló ṣe so circumstances wọ́n máa wà ṣó ti yé wọ́n ṣe yusuf sáré rẹ̀ àti pé ká máa ní húsùnù zọ́nù pẹ̀lú àwọn kan nù wọn mọ́ máa wọn kan nù wọn wọ́n ní àwọn àfáà tí wọ́n constitute tí ń advice wọn lórí issues nǹkan báyìí ṣẹlẹ̀ kí ni hukumu ṣẹlẹ̀ àsọ lórí rẹ̀ definitely ẹni tó bá rí báwọn chop a lè fi wé àwọn tó jẹ́ pé àwọn ti jákùn láti pilẹ̀ ṣó ti yé báyìí nísìn. sọ́nà rẹ̀ ló ń sọ̀rọ̀ àtọ̀lọ̀. ẹni kí wọ́n pé kàtà yín ojú ẹ̀. bẹ́ẹ̀. ìmọ̀ gbàǹkọ́ lówó olóṣèlú oníṣègùn. olóṣèlú olóṣèlú máa ń gbà nǹkan lọ́wọ́ wọn máa ń sọ pé ẹ̀tọ́ mi ni èmi máa ń sọ bẹ́ẹ̀ pé ẹ̀tọ́ mi ni pé wọn ò kún mí kankan láyé mi rí wọn ò rán mi léyìí fún àìmọ̀ kọ́ṣẹ́ <laughs> tọ́ba ti wá mú nǹkan àníbẹ̀ lamẹ́ríkà o double eighteen years. ṣé di tí wọn e ni kí wọn fúnra ilé ìwé. máa ń gbọ́ ní amẹ́ríkà ọmọ eighteen years yìí o. ó nílùú ambulance nílùú wa ti gbé tó o bá ní o ò tẹ̀lé o dẹ̀ ní tọ́ àwọn èèyàn sọ́nà jẹ́ kí n fún ọ ní instance ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà gbogbo èèjì rẹ̀ kò twenty twenty twenty two lọ but nínú àwọn olóṣèlú yẹn tó wà lókè ọ̀nkù rẹ̀ ni tó bá fẹ́ fún ní nǹkan tó sọ wàláhì eléyìí halal ni mo máa sọ́ọ̀sẹ̀ torí mo mọ̀ pé ò ní eléyìí sẹ́ mo fi ọlọ́run ọba búra halal ni látòkèdè lẹ̀ ẹ máa sọ fún bẹ́ẹ̀ kí ló fà tóró ti mọ̀ yìí pé ẹnìkan wà tí ò tó bá ń dá òtún sọ́ọ̀sì yẹn kò ní gbà lọ sórí àwọn pòrè kàlókè wà lọ rí pé ìgbìngbà o ọkàn dàtọ lẹ́nu dídàtọ lẹ́nu ti ìgbín ìṣètàgọ olóṣèlú ẹyọ ọkàn ń jẹ wọn wọn mọ̀ pé àwọn òṣèlú dáadáa aburú àwọn gbogbo aburú tí wọ́n ṣe wọ́n mọ̀ pé àwọn àwọn òṣèlú lórí dáadáa ok jẹ́ kí n fún ọ ní instance ọ̀kan náà wọ́n ń sọ fún mi ó ní ojú ọ̀nà àwọn yìí àwọn mọ̀ pé àwọn ti sign out iná làwọn wọ̀ mo ní kí ló dé kò èèyàn lẹ́tọ̀ọ́ láti pàṣẹ hukum báwọn lórí ọmọ ìdá kankan kásẹ̀ tó má sọ pé lórí ara rẹ̀ kò <laughs> ní ṣe kò ní ọlọ́run ní. الذين لا يدعون مع الله إلى آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يذنون ó ní wọ́n máa yẹ fún àlọ́dá àlíkà yẹ́lùkà àsáàmà ó ní ṣé mo mọ̀ pé first class àwọn ẹ̀sẹ̀ ń nù ó ní mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ó ti yẹ kó yé ni ọlọ́sẹ̀ ló ń jẹ́ ọlọ́sẹ̀ ló ń jẹ́ wọ́n ní ẹ̀tẹ̀ka fún ẹni tí ìtì ẹ̀ ṣara rẹ̀ tẹ́ bá tẹ̀ tán kẹ́sì astagfurullah. sọ́nà ṣe bribe wọ́n sọ pé ọ́ tó bá ti dẹ́ṣẹ̀ tán torí pé maka ọ́ wàá ṣe tàwa fún ọlọ́run ti gbàdán abadan tútú bẹ́ẹ̀ ṣe oníṣòro tù rẹ̀ ọ́ láwọn mẹ́jẹ̀mú rẹ̀ ọ́ kábàámọ̀ lórí tó ti kọjá lọ ọ́ dà ní ẹ̀pọ̀ òní padà sídìí rẹ̀ mọ́ ọ́ wàá máa ọba yìí pé n tó ṣe yìí o kó bọ́ ọmú ṣàlàyé ok ó ti wà ní fifth story nígbà tó ń gòkè ẹsẹ̀ rẹ̀ kán wọ́n wá bọ́ tún ẹsẹ̀ yẹn ṣe ṣé automatically o ti dé fifty tó yẹn padà ní ó ní ara òun ó tún gùn ní mo rí gan. so tẹ́wá pé gbígbà tó gbà nǹkan lọ́wọ́ rẹ̀ kò ní jẹ́ kó tají mọ́kànmá gbanígba wípé akúkú jọ níní àìjẹ́ àtúnṣe ò ní sí fún lóyìí. tó bá rí pé àìgbà rẹ òun fi ń jẹ́ kí ẹ̀rí ọkàn jẹ́ wípé ntọ́mọ yìí sọ ní wípé ohun òkúkú sí nídìí òdodo ẹ̀rí ọkàn máa jẹ yóò máa dẹ́rù bà tẹ́ bá sùn tẹ́ bá wọ́n ń ronú ọ̀gọ̀rọ̀ wọ́n ń ronú torí mo ní nínú àwọn ẹbí tó pè mí lóru rí nígbà bá aago ọ̀nà ni ah ṣe táwọn bá kú báyà àwọn ò ní rọrùn wọ̀ mo ní kí ló dé èmi la tún ṣe. ọkà gbogbo ẹ̀ka rẹ̀ mọ́ ni ah, ẹ máa ń ṣe gbogbo eléyìí ó ní ọlọ́run sá darí jà wọ́n mọ́ ni ẹ túbà ni o tá a bá kú sórí eléyìí ó dangerous àkínná ọ̀gọ̀rọ̀ wọn sọ pé hmm, káyà wà nǹkan míì níwájú kàábà ọkàn ti wá bá mi bọ̀dá mo fẹ́ kéwú mo lò lè kéwú kí ló dípò ń fẹ́ kéwú. sheikh abdulrahman sudais afasawulawo yalaawo ọ ka fatia ó dẹ̀ ń sunkún wọ́n wá ní fatia ní nka ka ń sunkún wọ́n láwọn yòókù tí ń tiẹ̀ ń ka ń bóun ò tiẹ̀ mọ̀ ó ní àwòṣe gbọ́ ó ní fatia ó náà ń fatia mo ní ọ ah, ń fatia sọ mọ̀ túmọ̀ fatia mo ní. àròkànní yorùbá ní nífẹ̀ẹ́ fún àsundàkẹ́wá ó ń ro kankan àwọn ìtumọ̀ ìtumọ̀ ìtumọ̀ tó ń bẹ nínú rẹ̀ tó ti gbọ́ tó ti kà láti. ó di nǹkan o kìí ṣe nǹkan kékeré ó di nǹkan gidi náwó ń pé mo bá ní kí bọ̀dọ̀ àgbàlẹ̀ bọ̀dọ̀ sọ pé ó ti kí òun yọ̀ǹda yóò tún bẹ̀rẹ̀ wá sí mi wàá wá bí pé bọ̀dọ̀ mo fẹ́ kí mo lò kéwù ó ní kí ló yẹ tí mo fi sọ ẹ̀ ó lè kéwù <laughs> tó o bá ń wá ìran tó ní tanakod contradiction nínú èdè wọn máa wá Yorùbá. ó pè kí nìdí ìyìn bú yóò bá ò ìyìn bú yóò bá ò wọ́n ẹ̀hàn wọ́n ní kéwù ké àbáwọn kan sọ bẹ́ẹ̀ ni báwọn tó sọ wọn ọ̀lẹ́ bá tì ṣe ń tó ṣòro ọ̀lẹ́ máa ń dọ́ yá di rẹ̀ sọ lẹ́lẹ́ ha Quran ọ̀lẹ́ lè ha Quran ọ̀lẹ́ lè ṣọ́ àkídà ọ̀lẹ́ lè ṣọ́ fíkì ọ̀lẹ́ ṣọ́ muamalat. ẹ eh, pé contradiction ti wọnú eh, mo ní kò lè kéwù torí gbogbo ó rọrùn kó o mu gbó kó o mu gbogbo ẹ̀ kó o mọ sáré káàkiri kó o ṣe jàgídíjàgan kó o tó lóṣèlú kó o ṣe gbogbo ẹ̀ eyín rọrùn ẹ eh, mo rò pé kàwé kàwé gbogbo politics ó ó ṣe gbogbo ẹ̀ ọ̀ṣọ́ ń tàn jẹ torí ń tàn jẹ gan ó ní nǹkan ṣe pẹ̀lú ń tàn ká ẹ sá máa pè wá mo ní ìyẹn mo ní wá ìdá nìkan mi ni o ọ̀rẹ́ mi ni o àbúrò mi ni o bá mi kò rí òsùn mi ni o kó tó dépò àmọ́ ìyẹn máa pè bí ọba pè mí ti ní pè tó bá fẹ́ kaka bá káká kọ̀ntínú yóò pè mí mo ní ó lè wò pé n tí mo ṣe wọn wà ókè bọ̀ tí bẹ́ẹ̀ mi ṣe máa ṣe nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ yín tí wọ́n bá ti pè yín ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín lẹ̀ mọ́ pé ah, ó tún fẹ́ wá gbà nǹkan lọ́wọ́ yín ó ló jọ bẹ́ẹ̀ lóòótọ́ ó ní gbọ́tù olóṣèlú brother afa ọ̀rẹ́ rẹ ni kò rí òsùn rẹ ni ó wà láàrin àwọn olóṣèlú àtàwọn brothers wọ́n wá sọ pé ẹ mọ̀ ni àwọn yóò lè ṣìnà àwọn àfáà yìí làwọn ń tẹ̀lé gbogbo tó ń bá fẹ́ ṣe òun máa ń seek opinion wọn kó òun tó ṣe ní abá gáàdì òun lé lórí ni bó ṣe kúrò níbẹ̀ yẹn báyìí tọrọ abọ́ sínú kákọ́sì àwọn jàmáà rẹ̀ má dá àwọn yẹn lóhùn yẹn wọn mọ ibi táyé dojú kọ expression tọ́n bá ń wá sórí wẹ̀jẹ̀ olójú méjì máa wá wọn ká olójú méjì èdè ìtàn rẹ̀ so so ló fi jẹ́ pé èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn àní báwọn ṣe bọ́n ṣe ń ṣe àdẹ̀lẹ̀ jáwọ́ ń bẹ̀ tán po torí ewu ń bẹ́ ń bẹ́ o ewu ńlá nìkan wà pàtó ọwọ́ pé wọ́n ń rí àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ ń pè wọ́n padà wọ́n wò pé ah, ok masala wọ́n ní kí wọ́n wá ṣe registration àwọn ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n ń bojú wọ́n pè mí wọ́n láwọn ó ṣíjú o àwọn ó ṣírí o wọ́n ní à ah, ẹ fún obìnrin àbí fọ́kùnrin wọ́n lọ́kùnrin gbogbo àwọn tí wọ́n kó bẹ̀ wọ́n ní à ah, báwo ni. Ah, eh, ọ̀bọ ṣe sórí lókè wa lọ́hùn o wọ́n fún wọn láwọn obìnrin tí ó àtẹ́ǹdì sí wọn ni. mọ̀dẹ̀ pé ọ̀kan nínú wọn ẹ̀yin lẹ́ẹ̀ sọ pé torí àwa mùsùlùmí lẹ́ẹ̀ fi wá ń bẹ̀ o wọ́n lẹ́ẹ̀ sọ yí pé káwọn ọkùnrin máa wo ìhòòhò àwọn ìyàwó wa. ó ní ẹ́ tààrà sọ bẹ́ẹ̀. mo ní a ah, ní tí wọ́n sọ ní tí wọ́n sọ ní tí wọ́n sọ ní tí wọ́n sọ ní sọ ní. rárá lọ síbẹ̀ ni mo ní kí wọ́n fún yín lọ́kùnrin bí mo ṣe sọ pé lápájá ní kẹ́ owó mìíràn fún àwọn òtí ẹ̀ kwérì wọ́n dẹ̀ rọra wá àwọn obìnrin wọ́n dẹ̀ ti àwọn sisters yẹn mọ́nú ilé wọ́n dẹ̀ rẹ́gísítà àwọn pẹ̀lú àwọn obìnrin wọn pẹ̀lú ìjáàbù wọn. torí eléwu ni wọ́n ó lè dọ́jọ́ ọ̀la nísìn kan sọ wípé tó o bá fẹ́ gba nǹkan kan tó tọ́ rẹ ó mú káàdì wá káàdì tó fi rẹ́gísítà wàhálà lánìí yóò wà ní pé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tọ́lọ́hún fi sákàtà rẹ tó jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn kìíní wọ́n wà kọ́ di nǹkan wọn èèyàn ibi tí èèyàn ti sọ wọn dáadáa èèyàn ó mọ̀ bí èèyàn ó ṣe bá wọn lò tí ẹ̀yìn tá a gbé dání òfin ní òfin ní fọmọ wa lọ́wọ́ kọba adẹ́dàbà protect rẹ̀ kárí iṣẹ́ rẹ̀ jábọ̀ gbogbo wọn bá ṣe dàrú tó kọ́lọ́ mọ́ dàtí àrùn bẹ́ẹ̀ kọ́lọ́ ń jẹ́ dá ń bẹ́ẹ̀ gbogbo bí wọ́n bá ṣe ṣe èyí tí ó ṣe tó jẹ́ yí pé yọ́fà ó mú ìdáàbòbò fún ẹ̀sìn wa tọrọ lọ́hùn ọba ló ní agbọ́dọ̀ dáàbòbò ẹ̀sìn tí ó dáàbòbò iyì wa tọrọ lọ́hùn ọba ló ní ká dáàbòbò iyì olúkálukú tí ó dáàbòbò orílẹ̀-èdè tí ò ní sí hálàhílo tí jàǹbá àmọ́nà òfin ní wá gbalẹ̀ kọ́ náà bá bá gbé wọn síbẹ̀ kọ́ bá kọ́ mọ́ wọn máa ṣe. àwọn tí wọ́n bá ní àwọn fẹ́ fi da lóru kọ́láwọn bá bá da ìgbésí ayé wọn rú kọ bá tẹ̀ wọ́n rì kọ́ má kí wọn mókè gbogbo wa ṣe rí bá tiwọ́ dá má na ní ká má sábẹ́ ká dá sí